أكبر بكفاء فأبتدي وهو المعين على نجاح المقصد وهو الذي نصر العدو وسينصر المتتبعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الرسول محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسند لو تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشدين لو رأيت علما واتباعا صادقا للسنة الغراء دون تشدد هم زينة الدنيا مصابيح الهدى طلعوا على الدنيا طلوع الفرقد ندعو إلى التوحيد طول حياتنا في كل حين في الخفا والمشهد ونحارب الشرك الخبيث وأهله حربا ضروسا باللسان وباليد وكذلك البدع الخبيثة كلها نقضي عليها دون باب المسجد ونحارب التقليد طول زماننا مع حبنا للعالم المتجرد هذه طريقتنا وهذا نهجنا فعلى ما أنتم دوننا في مرصدي وإذا تعارضت النصوص فإننا بأصول فاتحنا الأئمة نهتدي وإذا تعذر فهم نفس غامض وإذا تعذر فهم نفس غامض فاستفت أهل ذكرك المسترشد الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن أحسن الكلام كلام الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọ̀dára ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni òní ọ̀pẹ́ oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí oore ìsìláàmù òun náà ni oore tí ó wúlò fún èèyàn nínú sàárè òun náà ni orí èyí tí ó wúlò fún yà ní gbangba ta alkiyama òun náà sì ni orí èyí tẹ́yìn ó fi jẹ́ ẹni àlìjánà àbẹ̀lọ́run gbogbo ibi tí orí ìsìláàmù ti máa wúlò fún ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí kọlọ́run jẹ́ kí ó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú ẹ̀ lẹ́yìn wá gbà náà orí ẹlẹ́ẹ̀kejì tí a lè máa dúpẹ́ lórí ẹ̀ òun náà ni oore wípé ọlọ́wọ́n bá fún wa ní àlàáfíà tí ó bá sí àlàáfíà ni. Àlàáfíà, lè máa ṣe tàṣì yìí àlékún àlàáfíà kọ́rọ̀ kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa orí ẹlẹ́ẹ̀kẹta tí a lè má dúpẹ́ òun náà ni pé agbègbè wa tí a wà yìí adúpẹ́ àlàní mọ́tílẹ̀ àmì ìfọ̀kànbalẹ̀ kí ó wà lágbègbè yìí òun ló jẹ́ kó dìrọ̀ fún wa láti lè máa tó bára wa sọ̀rọ̀ báyìí ìfọ̀kànbalẹ̀ náà kọ́lọ̀kọ́ bá ṣe àlékún ẹ̀ gbogbo àwọn àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ àwọn bẹ̀lọ́n fún ìbára wa sọ̀rọ̀ sí ti ìrọ̀lẹ́ kí ọlọ́run bá kó fún èmi àti ní àgbọ́yé ọ̀rọ̀ náà ìtí àtúrí ẹ̀jókòó afẹ́ gbọ́ ẹ̀sìn wáyé sí kí àlékún ó tó bá gbígbọ́sìn yìí kọ́lọ́n jẹ́ kí ẹ̀sìn wa ká gbọ́ yé sí látara àjókò àtara àjókò yìí a sì fẹ́ ẹ̀sìn alátọ̀dọ̀ ọlọ́run lórí wípé kọ́lọ́n ọba kó yọ́nú sí wa kó jẹ́ kí á rí ẹ̀sìn rẹ̀ látara àjókò àtara àjókò yìí kọ́lọ́n kó ṣe bẹ́ẹ̀ fún wa èmi láti máa máa bá wa sọ̀rọ̀ kọ́lọ́nkó fi ahán mi wọ̀nà ẹ̀yin náà kọ́lọ́nkó fún yín ní àgbọ́yé ọ̀rọ̀ náà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim abala bí tí a wà ní ọ̀sẹ̀ yìí òun náà ni abala al-aqida ní abala tí a wà ní ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìwé èyí tí a lò orúkọ rẹ̀ náà ni mujmalu usul ahli sunnati wal jama'a lil aqida ìyẹn ni àkójọpọ̀ ìpìlẹ̀ àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ ní nígbàtí èèyàn bá ń jẹ́ ahli sunna wal jama'a tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà òun náà ni nǹkan tí a ń gbé yẹ̀wò nínú ìwé yìí ọwọ́ ìsàlẹ̀ òun náà ni àlàyé wa kù díẹ̀ níbẹ̀ ní nàmbà 13 page 13 so ọwọ́ ìsàlẹ̀ òun náà níbi tí a bá dé ìsàlẹ̀ pàtà yanyan ní page 13 wọ́n kà fún wa a bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀ ní ìwọ̀nba bí a bá ti lè ṣàlàyé kí ọlọ́mọ akọba sọ́dọ̀ ọ̀hún àbísílá قال بعض العلماء من عبد الله بالحج وحده فهو العنديق ومن عبده بالخوف وحده فهو حروري ومن عبده بالرجاء وحده فهو مرجع gbólóhùn yìí òun náà ni wọ́n kà fún ọ yìí wọ́n ní ọ̀kan nínú àwọn àlùfáà nínú àwọn tí wọ́n jẹ́ àfáà tí wọ́n ti ṣáájú lọ àwa sọ fún wa wípé ta náà ni ẹni náà tí wọ́n ń ṣàlàyé fún wa wípé ọ̀kan nínú àwọn àlùfáà àwọn ṣàlàyé fún wa wípé ẹni tí a ń sọ wípé ó jẹ́ ọ̀kan nínú àwọn àlùfáà òun náà ni ẹni tí a mà sí màkìhúùrù àṣà ni gẹ́gẹ́ bí a ti ń sàlàyé fún wa bọ̀ àtẹ́lẹ̀tẹ́lẹ̀ makihul abu abdullahi adimashki asani alhuzali òun náà ni ẹni tí wọ́n ń sọ ẹni tó gbajúmọ̀ ni tàbá sọ pé makihul ẹni tó gbajúmọ̀ ni ìkan nínú àwọn ẹrú ló jẹ́ gẹ́gẹ́ bí àwọn àfáà wa ti sàlàyé fún wa lè Sa'id ibn al-As Sa'id ibn al-As ọ̀kan nínú àwọn àfáà wa onáàdì makihul jẹ́ wọ́n sọ fún àìgbé Sa'id ibn al wọ́n sọ fún wa wípé ó fi ẹrú yìí mọ̀kìhúlù ó fi tọrẹ fún lé ìmọ̀rá àti min uzair ìmọ̀rá àti min uzair ó fi tọrẹ fún obìnrin kan tó jẹ́ pé obìnrin náà wá láti inú ọ̀ràn uzair onáfíìpé ní alẹ́kúzálí obìnrin yìí fa àtọkọtì òun fa àtọkọtì takọ́tì obìnrin ló wá bọ́kùn ní ọrùn rẹ̀ ó pé ó sọ pé kókù rẹ̀ rú kó máa jẹ́ ọmọlúàbí àwọn kan tó mú orúkọ rẹ̀ wá wọ́n jẹ́ kó díẹ̀ wọ́n muslim ta ni wọ́n ń pè ní àbí muslim òun náà ṣáàbìrì eléyìí wọ́n jẹ́ kí a lára nǹkan tí wọ́n sọ pẹ̀lú àfá yìí òun náà ni pé àwọn kan tí wọ́n gbà yìí pé alkọ́dàr tí a máa sọ pé alkọ̀dàríyà wọ́n fẹ́ sàfitì ẹ̀sá àfá ìṣùgbọ́n wọ́n ní kọ̀dọ̀rọ́jà á nínú àárí ilẹ̀ àkídà ó ti padà kúrò nínú àkídà yìí ó dẹ̀ jẹ́ ẹni tó kú sí ilẹ̀ sham ó lọ káàkiri wọ́n ló sẹ̀mí ní damask níbi tó jẹ́lẹ̀ ṣáàmù ó sẹ̀mí ní madina ó sẹ̀mí ní iraki ó lọ sílẹ̀ misro ó lọ káàkiri ṣùgbọ́n gbà tó fẹ́ kú ó kú sí ilẹ̀ ṣáàmù ní ọdún 112 al òun ni wá sọ gbólóhùn yìí àwọn tó dẹ̀ jẹ́ àwọn tó ṣáájú lọ wọ́n gba gbólóhùn náà wọlé bí àwọn afáwa Ibn Taymiyyah àti àwọn afáwa tí wọ́n jẹ́ àwọn afá àtàlímọ̀ nàka sí nínú ìmọ̀ nígbàgbọ́ sí tánàbí fi sílẹ̀ gbólóhùn náà wà ní olówó àwọn wájú wa yìí ó ní mọ̀nà abadallah bílẹ̀ húbì fáwà zìndì ẹnikẹ́ni tó bá jẹ́ wípé ó ń jọ́sìn fún ọlọ́run ọba ọwá wò wípé ìjọ́sìn fún ọlọ́run ọba ìfẹ́ nìkan ni a ti sàlàyé fún wa sẹ́yìn wípé abala bí táwa abala ìbáàdà la abala ìbáadà ìbáadà wà ní kò sí bó ti fẹ́ ṣe àwọn nǹkan mẹ́ta kan gbọ́dọ̀ wà nínú ìbáadà àṣàlàyé ẹ̀ fún wa àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìhun ló wá pín táwọn àfáà wá fi pín àwọn èèyàn alákọ̀ọ́kọ́ òun náà ni alimahaba mẹ́tẹ̀ẹ̀ta ò gbọ́dọ̀ má pé fún ẹni tó bá fẹ́ jọ́sìn fọ́lọ́hun alimahaba òun nàmbà 1 o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run nígbà tó fẹ́ jọ́sìn fọlọ́run o fẹ́ kírun ni o fẹ́ gbààwẹ̀ ni ní nífẹ̀ẹ́ ìwà nì àwọn àfáà sọ fún wa wípé kò gbọ́dọ̀ jẹ́ pé o kàn nífẹ̀ẹ́ rẹ̀ pé ah ìgbọ́dọ̀ mọ́ nífẹ̀ẹ́ ni yìí tó gbé ní nífẹ̀ẹ́ ọ̀nà méjì làwọn àfáà wa ni wọ́n pín sí èèyàn a máa nífẹ̀ẹ́ nìkan lẹ́gbẹ́ èèyàn ò gbé ah ẹ wo mo nídìí nǹkan kan lọ́wọ́ rẹ̀ ni mo nídìí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mo gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ní kìí ṣe tí mo lè nífẹ̀ẹ́ ṣùgbọ́n ẹ sáàjẹ nífẹ̀ẹ́ rẹ̀ nítorí kí n lè bá rí nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ gbà mùsùlùmí ò gbọ́dọ̀ ní irúfẹ́ báyìí mùsùlùmí ò gbọ́dọ̀ ní irúfẹ́ báyìí àdẹ̀ráhùn mùsùlùmí kan tẹ́ pé irúfẹ́ tí wọ́n ní ní ẹ̀sán lábẹ́ lọ kírun fọ́lọ́hùn ìfẹ́ táwọn máa ní òun náà ní pé ah, ọlọ́run èyàn fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run ni ẹjẹ́ lọ kírun kí lè bá rí nǹkan kan gbà ní ọwọ́ ọlọ́run kìí pó nífẹ̀ẹ́ ọlọ́run báhùn ara ọkàdá ògbé kó tí àfọ́n ní tó fẹ́ fún òun ara àwọn ẹ̀fẹ́ ń bẹ láyé bẹ́ẹ̀ ah, ẹ wo ah, ẹgbẹ́ ká kírun náà ni a fi rí nǹkan gbà ká lọ kírun sọ kó lè ké dá àfẹ́ fún àfẹ́ lórí ayé ìtìwà àfẹ́ gbádùn àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ nírú ìfẹ́ báyẹn ìfẹ́ yẹn ò kìí ṣe ìfẹ́ tá gbọ́dọ̀ ní ká nífẹ̀ẹ́ nǹkan kan nítorí nǹkan kan tá a fẹ́ gbà lèlèwàsílà ìtàwásólì ilá ṣe in ká lè bá lè débi nǹkan kan fẹ́ pé àwa gangan òun là ń fẹ́ pé kó jẹ́ tiwa wọn fẹ́ ká nírú ìfẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ò fẹ́ fún wa òun náà ni wípé ìfẹ́ tẹ́yàn máa ń ní sí ẹgbẹ́gbẹ̀yàn ò lè dámú alábòsí tó jẹ́ azọ́ọ́lìm ẹ̀tẹ́yàn ò lè dámú dandan mẹ́bà ní olórí tó lórí yẹn tó lágbára jàwọn èèyàn lọ ẹ̀dùgbọ́n náà máa sọ fún pé ẹnífẹ̀ẹ́ rẹ̀ ẹgbọ́rọ̀ máa ṣe gbàdọ̀ ẹni tẹ́ bá ṣe gbàdọ̀ ẹni fẹ́ rẹ̀ tí ó pa yín dànù ni so ìyọ́ máa sọ pé à mo kí yín dáadáa o mo ṣe kíní kan dáadáa o so ìfẹ́ yín ilé mi ìbí gan lọ́wọ́ àkànyányán so àwọn èèyàn máa nífẹ̀ẹ́ èèyàn bẹ́ẹ̀ kódà láàrin ọkọ àti ìyàwó a máa wà bẹ́ẹ̀ yóò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ lágídí ni kò gbọ́dọ̀ mọ́ ni torí gbọ́dọ̀ máa pé eléyìí ó lè pa òun dànù so látara bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ lágídí torí pé òní olowo fi sàfẹ́gùn nígbà míì tó wọ́n fi gbádùn àwọn ọmọ tó wá fẹ́ gba nǹkan àwọn ọmọ ọmọ pé òní wọn tó pé ó ti ọmọ lọwọ a gbọ́dọ̀ ní ìfẹ́ irú eléyìn sọ sí Allah kó wá jẹ́ pé ìfẹ́ tí ó wà wa o náà ni pé a wà máa rọ́lọ́ pé a ọba ibe ibé kò kú ní fún yẹn ní nǹkan àbíkẹ́ onífẹ́ làgídí <laughs> torí bọ́ lágbára jù wá lọ kí àwọn ọmọ rẹ lọ́n bí ọba alábòsí kí èèyàn gbọ́dọ̀ sí kí èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tó ń tàbò sí ẹ̀ àwọn onífẹ̀ẹ́ ọlọ́run bàbá yẹn so ìfẹ́ méjèèjì yìí kì í ṣe ìfẹ́ tó gbọ́dọ̀ wà lọ́dọ̀ mùsùlùmí wà á rí ọlọ́run ní aláàánú tó jẹ́ wípé ó fẹ́ràn rẹ̀ Allahu yuhibbu wa yuhabba ọlọ́run ọba gangan nífẹ̀ẹ́ wa àti gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ ọlọ́run so ọlọ́run sọ pé yuhibbuhum wa yuhibbuna so ó nífẹ̀ẹ́ wọn àwọn náà jẹ́ gíní àwọn mùsùlùmí náà gíní àwọn náà sì nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ òdodo ní ìfẹ́ lọ jẹ́ pé ó máa pé tányányá tẹ́yàn rí pé kìí ṣe gbẹ́ni yìí ìjálábòsí sí ni mo nífẹ̀ẹ́ ni bàdìbọ́rọ̀ nífẹ̀ẹ́ ni ẹ̀ kèrè ẹ̀ṣẹ́ pé nítorí pé mo fẹ́ fi sàtẹ̀gùn láti gba nǹkan kan kọ́ mo fẹ́ fi sàtẹ̀gùn láti gba nǹkan kọ́ ara ṣùgbọ́n bẹ́ẹ̀ o náà ní pé bó wá tí wá sọ pé o fẹ́ fi sàtẹ̀gùn láti gba nǹkan kan o gbọ́dọ̀ máa sin ọlọ́run nítorí wípé kí ni olóhun ó fi ọ sálì jàn náà kọ́dọ̀ mọ́ sin lórí ẹ̀mí ẹ̀ ó dẹ̀ sọ pé tí ọba ti sin òun òun ó fi sí ìnù náà ọgbọ́dọ̀ wà lẹ́mí rẹ̀ òun ló wá jẹ́ pé abala méjèèjì tó wá sopọ̀ mọ́fẹ́ nìyẹn ìyẹ́ méjì tí fẹ́ wá ní nìyẹn òun náà ni alẹ́kọ́ọ̀fú wàrọ̀já alẹ́kọ́ọ̀fú wàrọ̀já ìyẹ́ ni wípé a máa sin ọlọ́run ọba pẹ̀lú pa nífẹ̀ẹ́ pẹ̀lú fẹ́yẹn wá ní ìfẹ́ ẹgbọ́ labala méjì mẹ́gbọ́rọ̀ ní abala méjì abala alákọ̀ọ́kọ́ òun náà ni wípé a máa sọ pé à ń fẹ́ àlìjánà abala ẹlẹ́ẹ̀kejì a máa sọ pé a fẹ́ wọná lábìsàlàyé fún wa wípé èèyàn gbọ́dọ̀ sọ pé mo kàn ń sin ọlọ́run torí pé mo láìkì ọlọ́run gbogbo àwọn tó sọ bẹ́ẹ̀ irọ́ ni wọ́n pa ìyẹn ló fa ọ̀rọ̀ tí ó wà wájú wa yìí nǹkan mẹ́ta ni alákọ̀ọ́kọ́ òun náà ni mahabba ẹlẹ́ẹ̀kejì oníkíní alẹ́kọ́ọ̀fù ẹlẹ́ẹ̀kẹta oníkíní àrọ̀jà mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ wà lọ́dọ̀ alìsúnà àjàmá nígbàtí bá ń ṣe ìbáadà kan nínú ìbáadà yóò máa sọ wípé òun fẹ́lì jẹ́nà so yẹ̀dì hú na hú rọ́gàbán wà rọ́hàbán wọ́n máa sin ọlọ́run ọba àwátá jẹ́ mùsùlùmí lẹ́ni tí rọ́gàbán lẹ́ni tó gbé yóò máa sọ pé òun sojú kòkòrò àlìjẹ́nà wàrọ́ abán lẹ́ni tó gbé yóò máa sọ pé òun bẹ̀rù pé kò wọ́n máa wọ̀ náà bá ti gbọ́dọ̀ ní nínú ẹ̀mí nìyẹn wà mọ̀nà àbádọ́ lọ ábìlì ùbì wàhálà ẹ bá wá jẹ́ wípé ó gbà pé òun á máa sin ọlọ́run ọba ó wá ní ìfẹ́ nìkan lòun fi ń sin ọlọ́run fàwọ́ zìndì gẹ́gẹ́ bí àfáì ti àwọn wo náà fìfẹ́ sin ọlọ́run àwọn yẹ̀húdí wà bẹ́ẹ̀ ìfẹ́ làwọn máa sọ àfinánà àbìnáùláì wà àṣìbáhù wọ́n ni àwa lólólùfẹ́ ọlọ́run sàwọn nàṣọ́ra wà ń bẹ wọ́n pé ìfẹ́ àwọn sùfíyà àwọn náà wà ń bẹ àṣàlàyé fún wa pé àwọn sọ pé ìfẹ́ láwọn fi ń sọlọ́run pé àwọn onídìí àdìjẹ́nà àwọn onídìí iná kódà kan náà àwọn sùfíyà olóhùn ọ̀fẹ́ kọ́lọ́wọ́ fún òun sálì ó ní òun fẹ́ kọjá pé torí pé nǹkan tẹ́mi òun láìkì làlìjánà òun ọ̀fẹ́ kí ọlọ́run ó ṣe nǹkan tẹ́mi òun láìkì fún òun ìtẹ́mi yẹn gangan láìkì nínú ọ̀fẹ́ kó jù òṣèlú náà <laughs> lọ́rọ̀ táwọn àfáà tó sáájú lọ tí wọ́n ti gbà wá ní so wọ́n fẹ́ kẹ́mi wọ́n mọ́ ẹ̀mí yẹn ọdọ́gbé la àmárọ̀ tó lè sọ ibi tí làkà ìtì ẹ̀ lọ nìyẹn wípé so ń fẹ́ kọ́ láfẹ́ ní òun òun ọ̀fẹ́ kọjẹ́ pé inú àlìjẹ́ náà ni kọ́mọ́ bá jẹ́ kíni kọ́mọ́ bá tẹ̀mí ìlú ilé à kọ́mọ́ bá jẹ́ pé yóò sẹ́rí lọ síbi pé àwọn ti fẹ́ náà jẹ́nà tó máa di fẹ́ jẹ́nà ẹ̀sẹ̀ gbẹ́gbẹ́ gíní ní tí ọ̀fẹ́ nǹkan gẹ́rẹ́ lọ fẹ́ kọ́ lọ́wọ́ fọ́sẹ̀ fún àwọn ìrìnrùgbà gbọ́fẹ́ ṣàṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n ń ṣe léyìí sọ àwọn tí wọ́n jẹ́ àwọn sùfíà àwa ò gbọ́dọ̀ ní irú ìgbàgbọ́ báyẹn sí wọn wọ́n lẹ́ ń pẹ̀lú kan ní rọ́bì átùlẹ̀ àgàwíyà náà wọn sùfíyà náà ni a gbọ́dọ̀ ní rúgbàgbọ́ tó ní ó ní má àbátùlá àkọ́ọ̀fán mìnàrí ì ní òsìn ọlọ́run ọba lẹ́ni tí bẹ̀rù ní ọlọ́run wà látọ́mà hàn sí jannatihi tèèdè ẹ̀ṣẹ̀ wípé ọ̀ràn kan àlìjọ́nà rẹ̀ so olóhun òsìlẹ̀ tó rán òun kan ṣùgbọ́n nǹkan láìkì ẹ̀ ni ìfẹ́ tó dẹ̀ níyẹn náà kìí sí ìfẹ́ tí a ní tàṣọ lẹ́ẹ̀kan náà ni so ìfẹ́ rí pé yóò tún wá máa alẹ̀ mọ́ ọlọ́run òun tún lè gba nǹkan lọ́wọ́ ọlọ́run òun lè sọ pé tọ́lọ̀ bá bá fẹ́ ṣe kọ́ mọ̀ ṣe kí ni o kí ọmọ àbí kọ́ máa ṣàlàyé wípé òun tún rí láwùlì máa fún tọ́lọ̀ ń kọ́ bẹ̀ wípé <laughs> látara rẹ̀ gbogbo àwọn nǹkan tí ò ní ìtumọ̀ báyìí òun náà ló pọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sòfíà so àfáà ìwá sọ fún wa wípé àwọn tá a kà sílẹ̀ yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn sùfíà ni nàṣọ́rọ́ àti yẹ̀húdí àtàwọn ẹjọ́ míì tó tún lè wà ní abẹ́ wọn àwọn yàbùdú náà lọ àbẹ̀lẹ̀ hópe wàdà ìfẹ́ nìkan òun ni wọ́n lọ́gbà tọ́lọ́ bá ti nífẹ̀ẹ́ orí pé tí wọ́n máa pariwo ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ kí nìkan kọ́ kàn nífẹ̀ẹ́ lágbájá bá ti nífẹ̀ẹ́ ọ̀rọ̀ fẹ́ nìkan làwọn máa sọ nígbèsè ayé wọn gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọn ìfẹ́ nìkan ni wọ́n máa sọ wọn ní ìgbà kan mìíràn fẹ́ sọ òun là wọ́n pè lẹ́sìn òun ni wọ́n pè ní kí ni ohun tí àgbọ̀dọ̀ máa ń ní pẹ̀ lẹ́sìn ni mahaba wàrọ̀jà ó wàlùkọ́ òbí àwọn sọ pé ìfẹ́ gangan òun ni kí ni ọ òun ẹ̀sìn so bẹ́ẹ̀ tí wọ́n bí ní pé mani abadallọ́ abili ubi wáadà ufa wá kí ni ọ tàwa ni zùdíkù jamu zindiku òun náà ni zanadikotun zanadikotun ẹnìkan ní jẹ́ zindiku zanadikotun àwọn kan ní wọ́n kọ́ ń pè bẹ́ẹ̀ nínú àwọn kan wà tó jẹ́ yí pé àwọn gbà wípé ilé ayé yìí kò lè parẹ́ láéláé àwọn kan nìyẹn àwọn àjọ kan ni wọ́n ẹnìkan náà ló dá wọn lẹ̀ àwọn yẹn wọ́n wà ní ibi tá à ń pè ní Yunan àwọn tó jẹ́ bí ẹ ní Greece so ibẹ̀ ni nígbà náà wọ́n pè wọ́n Yunan àyè tó gbajúmọ̀ ni ibẹ̀ náà ni wọ́n ti kó gbogbo tó jẹ́ philosophy wa àwọn èèyàn kan ni wọ́n bá wọn tó yẹ pé àwọn àfáà wa sọ wọ́n ní zidi ṣùgbọ́n gbàtọ̀ yá gbólóhùn yìí ó kúrò lọ́dọ̀ wọn oko kú lọ́dọ̀ wọn tẹ́ bá ti wá lò nínú àkídà ààrín tó máa ń túmọ̀ sí náà ni pé ẹni tó jẹ wípé ó ń ṣàfihàn mani adẹ́ arọ́ alẹ́ ìyìn máàna wà ábùtọ́ náà sọ alùkúfù àwọn tó jẹ́ bí ẹ ti jẹ́ ẹni tó fẹ́ ba èsì yìí jẹ́ òun fẹ́ pé àwọn tó bá ní jẹ́ àwọn tó yẹ pé ìdúró tó wọ́n dúró ní wípé ọ̀nà wo lágbàgbà ẹ̀sìn jẹ́ àwọn náà ń pè ní zidi ó wá bẹ́ẹ̀ látòrí àwọn tó yẹ pé mùnàfikù ìṣesí àmùnàfikì náà wà lọ́dọ̀ wọn torí pé kí ni wọ́n ṣàfihàn wípé mùsùlùmí làwọn wọ́n ṣàfihàn pé mùsùlùmí làwọn gẹ́gẹ́ bí àwọn sùfíà wọ́n ṣàfihàn pé mùsùlùmí làwọn wọ́n sì tún máa fi gbáyà pé mùsùlùmí làwọn ṣùgbọ́n mùsùlùmí tí wọ́n ń ṣe wọ́n fẹ́ fi bà ẹ̀sìn Islam jẹ́ ni ẹ̀mí agbẹ́yàn pè ní fíìdì tó máa ń jáde ń bẹ̀ ní tazandakọ̀ so tazandakọ̀ ìyá tazandakọ̀ ẹni wọ́n jẹ́ àwọn ìzìndì lẹ́ni pé ẹni tí bá ti ń wá láti bà ẹ̀sìn jẹ́ tó dẹ̀ wà láàrin àwọn tí ń ṣẹ̀sìn yẹn tó náà kára rẹ̀ mọ́ àárín àwọn tí ń ṣẹ̀sìn yẹn ọ̀nà ń pè ní kí ni ó zìdìk àwọn tó jẹ́ àwọn tó ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ náà ti ṣe wọ́n ti bá pé kí wọ́n lọ hun àdìsí mánà àdìsí sálàm kí wọ́n máa wá ìtumọ̀ tí ó dáa fún àdìsí oríṣi kan náà ti ṣe àmọ́ ìkan náà ti bọ́nú ẹ̀sìn tó àwọn àfáà ni wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ dànù torí ẹ̀ làfáà ìbá sọ báyìí pé ẹni bá yẹ pé ìfẹ́ lásán onílò pé òun nífẹ̀ẹ́ ọlọ́run òun kàn nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ lásán ni ṣòro ẹni bẹ́ẹ̀ zindiku ni yóò máa ba ẹ̀sìn yìí jẹ́ ni yóò máa ba ẹ̀sìn jẹ́ ni torí pé ìfẹ́ lásán ló gbé dání pé òun nífẹ̀ẹ́ ọlọ́run kò nífẹ̀ẹ́ ẹ̀sìn tọ́lọ́run ọba mú wa kò jọ́sìn bó ti yẹ kó jọ́sìn kò ṣe nǹkan tó yẹ kó ṣe dáadáa irú ẹni bẹ́ẹ̀ zindiku ni ó máa jẹ́ olùbá ẹ̀sìn jẹ́ gbogbo ẹni tí bá ti ń sin ọlọ́run pẹ̀lú fẹ́ kí ni ó máa jẹ́ o mọ́pútì lóun lè dì báwo wà lóun ìdí oníkẹ́límà tó kí ni o ìdí nìkan. wọ́n mọ̀ ní àbádáwú bèlè kọ́ọ̀fì wàdà àtúnwá ara àwọn èèyàn kan èyí tó jẹ́ pé àwọn tí wọ́n ìbẹ̀rù nìkan òun náà ni wọ́n gbéléyà àwọn náà ń jọ́ sí o ṣùgbọ́n wọ́n wá gbé ìbẹ̀rù wọ́n gbélé orí àwọn wo ni wọ́n gbé lórí oní irú ẹni bẹ́ẹ̀ fàwúwá àrùrí jù ó máa wọn ìjọ kan náà wà so àrùrọ̀ ààyè kan ni wọ́n ń pè ní àrùrọ̀ ààyè yìí ibẹ̀ ni àwọn tí wọ́n kọ́kọ́ yapa sí ìjọba Ali táà ń pè wọ́n ní alkhawarij ibẹ̀ làwọn tí wọ́n kọ́kọ́ yapa ibẹ̀ ni wọ́n kọ́kọ́ lọ kórajọ sí si kọ̀wárí jùlọ àwọn máa wọ́n sí ẹni bá ti jáde kọ́rajà alal amir ẹni bá ti jáde against olórí òun ni wọ́n ń pè ní kọ́rìj ṣùgbọ́n bàbá fẹ́ mú jámù àwa ẹgbọ́n máa pè wọ́n ní kọ́rìjú ṣùgbọ́n pè wọ́n ní kọ̀wáríj òun ló dẹ̀ gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ ẹgbẹ́ kọ́rìjù ọkùnrin lẹ́yìn kí wọ́n fi sọ gbogbo wọn ṣùgbọ́n sẹ́ni kọ̀wáríj gbígbóná yẹn ti gbajúmọ̀ nìyẹn pẹ̀pẹ̀ jámù obìnrin ni kọ̀wáríj sọ̀kọ́rì játù tàbí kọ́rì tó bá jẹ́ pé obìnrin ló bá lọ bẹ̀ á jẹ́ kọ̀wárì ṣùgbọ́n ti gbajúmọ̀ so tó pé pé á kọ́nsídà pé wọ́n jẹ́ tọ́ ifá ò ní wọ́n kọ́nsídà so látara bẹ́ẹ̀ àwọn èèyàn yìí ó kọ̀tán wá fún wọn nìyẹn ó dẹ̀ ti gbajúmọ̀ látayé àwọn sọ̀hábà wá torí pé ọ̀rọ̀ kan wà fẹ́ pé obìnrin kan wá béèrè nǹkan lọ́wọ́ ìyá Aisha sọ tó wá béèrè nípa wípé kí ló dé tó fi jẹ́ pé àwọn obìnrin ààwẹ̀ olóyẹ kí wọ́n máa san padà tó jẹ́ wípé wọn máa san ìrun padà nígbà tí wọ́n bá ṣe áìdọ̀ ìyàwó Aisha wá ní àhàrò rí ìyàtọ̀ and so omi ìpè gbólóhùn yìí ó yẹ kí ni ó gbajúmọ̀ torí pé ìgbà táwọn ń bẹ láyé àwọn èyí ti kí ni ó wọ́n ti jáde ńgbà náà wọ́n ti jáde àwọn sọ̀hábà sì ṣẹ́kù láyé táwọn eléyìí ti jáde nígbàtí àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà tí wọ́n ti ṣẹ́kù láyé torí ẹ̀ wọ́n wá jẹ́ kí ni wọ́n pè ẹnìkan wọn máa jẹ́ àròrí jù nígbàtí wọ́n jáde ègésì ìjọba tán ara àwọn àwọn náà wá bẹ̀rẹ̀ wọ́n máa ní àwọn masáìn táwọn ọmọ sọ pé ìdáàfẹ́ máa ṣe nú ẹ̀sìn ni ara mọ́ṣára kan náà ẹ̀sìn tí wọ́n nù pé rárá ìrún ló yẹ kí kéèyàn san padà kìí ṣe ààwẹ̀ ló yẹ kéèyàn san padà wọ́n tẹ́lẹ̀ pé kí ni ìrun lágbára ju ààwẹ̀ lọ wọ́n bẹ̀rẹ̀ làákà ìbáyẹn ìrun lágbára ju ààwẹ̀ lọ so látara bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí mú wọ́n bẹ̀rẹ̀ sí fi làákà wọ́n bẹ̀rẹ̀ sí fi ronú sí ẹ̀sìn so làákà ìwà nǹkan tí máa ba làákà tí máa ba ẹ̀sìn jẹ́ mọ́yàn lọ́wọ́ ẹ̀sìn òkìtì nǹkan tẹ́yà máa fi làákà ìrònú sí tí wọ́n bá kọ́ lẹ́ẹ̀lẹ́ là á máa tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa ṣàlàyé fún wa gbogbo ò bá jẹ́ tí ò bá fara tí ó bá dọ́wà farabalẹ̀ báyìí tó bá sáré rí báyìí tí ẹ̀kọ́ lọ bí ìrọwà àwọn àfà kí wọ́n sàlàyé fún kó lè bá ayé dáadáa ìmí ìdẹ̀wà kéré pé dandan pé kọ́ ọmọ tó fà tó fi rí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ìyàwó àṣà sọ́wọ́ pé wọ́n pa wá láṣẹ pé ká máa san àwẹ̀ padà tó bá ti bá nìyẹn tí ó pa wá láṣẹ pé ká san kí ni ó ká sọ̀rùn padà àṣìwọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀dá fún nǹkan tí wọ́n pa wá láṣẹ kálíbà má àwọn tí ń pè ní àròrí yìí náà ní kéye ẹ jẹ́ kí a ṣàlàyé lé wọ́n wá ní ẹni tí bá ti wá ń sin ọlọ́run ọba bìlẹ̀ kọ́ọ̀fì wá àdà fàwúwá àròrí yìí kí ló ní àbùgbé ní àròrí yìí nínú pé ibi náà ti bẹ̀rẹ̀ wá nìyẹn wọ́n wọ́n jáde against ìjọba Ali wọ́n dẹ̀ Ali ní kèfèrí wọ́n Ali ní kèfèrí wọ́n gbogbo àwọn sọ̀hábà tán wà bẹ́ẹ̀ wọ́n pè wọ́n ní kéfìrí so àwọn kọ́kọ́ gbé kúfúrù náà wọ́n kọ́ gbé dání náà òdì nìkan tán gbé dání nù so nǹkan táwọn á gbé dání òun náà ní wípé wọ́n òṣìṣọ́lọ́wọ́ bá ti ṣàlàyé wọn náà lẹ̀ ní pé ìrun yín lẹ́gbẹ̀ẹ́ ìrun wọn kò ní dàbí kò ìrun yóò lè tórun wọn o tẹ́yìn gan bá gbọ́n ti ń kírun iná mọ̀ pé ah àwọn ilé ìṣẹ́wọ̀n ìjọsìn yóò lè dàbí ìjọsìn wọn ìtọ́wà lọ́dọ̀ wọn náà ní wípé wọ́n níjọsìn gírí gẹ́gẹ́ wọ́n níbẹ̀rẹ̀ ọlọ́run gidi gan wọ́n mọ̀ nípa ẹ̀sìn yìí dáadáa wọ́n dẹ̀ ń ṣe wàhálà nítorí ẹ̀ ṣùgbọ́n wọ́n fi pé àwọn ń bẹ̀rù wípé kí àwọn ọmọ jẹ ẹni tí ó wọ̀ náà káwọ́fù yẹn òun ni wọ́n wá gbé lórí ẹ̀mí gan jẹ́ pé àwọn àtàjẹ́ mùsùlùmí á bẹ̀rù àti bẹ̀rù àti rọ̀jẹ́ ọmọdé ọdí kankan náà lóbi ìbẹ̀rù ó wà fún wa kò sí pé ìbẹ̀rù ò ní sí a bẹ̀rù ara wa a tún bẹ̀rù ẹlòmíì náà ààrẹ tó mutí kí ni wọ́n wá dùn sí ṣùgbọ́n àmọ́ bẹ́lọ́n fún pé kọ́lọ̀bà kó kí ó làkó kó mọ̀ mọ̀tí yẹn mọ́ ṣùgbọ́n àwọn tẹ́mọ́ kẹ̀rẹ́ tí mutí àwọn kẹjú kẹfẹ́ ní sílẹ̀ kanáà ni wọn ò ní tọrọ àdúrà fún pé kọ́lọ̀ ń là pé kó mọ̀ mọ̀tí tí ọlọ́tí yẹn bá kú wọ́n gbà ìpé tí inú náà ní lọ àdájẹ́ mùsùlùmí àwọn olùsọgbé inú náà ní lọ tó gbà ń kírun máa sí àmì nǹkan tó ń ṣe yẹn àwọn ti gbà ìpé tí ni ó àtúnfin lọ nádìjú láwù àfọwọ́lọ́ àtúnṣe pé kí n tó máa wọ ọlọ́wọ́ bá ó lè fìyà jẹ ọlọ́wọ́ ó lè ṣàforíjì fún ìgbàgbọ́ táwa dáa jẹ́ alùsùn wa jẹ́ màtá máa ṣe táà ní nìyẹn ṣùgbọ́n wọn ò níyùn ní títí wọn wọn ò níyùn wọ́n gbà wípé tó bá ti kú báwọn inú náà ló lọ ìyẹn ló fi jẹ́ pé ìbẹ̀rù yẹn wọ́n gbé lé òkè ló fi jẹ́ pé tá a bá lọ ka ìsìn àwọn tí bá ka nínú al-madhahib wal-firaq nípa àwọn kọ̀wárìj ẹni tí wọ́n bá ti lè yàn lólórí tẹ̀bá ń kàtàn ẹ̀kàn máa pé olórí tó bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ kan ẹ̀ṣẹ̀ ẹyọ kan báyìí wọ́n gbọ́dọ̀ yọ lórí ẹlòmíì ló gbọ́dọ̀ bọ̀ síbẹ̀ ẹni tí ó máa jẹ́ olórí wọn gbọ́dọ̀ jẹ́ invaluable ẹni tí ó ní kékeré ni o ẹni tí ó ní jẹ́sẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ so wa possible kò possible náà so wọ́n ní nǹkan náà pé tẹ́mà tó lórí bá ti jẹ́sẹ̀ náà wọ́n sì lè fílẹ̀ o wọ́n kàn sọ wípé ẹ̀sẹ̀ tó sẹ̀yẹn túbá ń bẹ̀ tó wá lè owó tí ìtúlẹ́sẹ̀ kó túbá orílẹ̀-èdè kó lórí rẹ̀ akẹ́lẹ́gbà wípé àtòtúbà ní kò túbá kó ní sí ẹ̀yẹn náà ọgbọ́nà kan kó lórí ìrìnà kó ní àìṣẹ̀ túbá so ló jẹ́ pé àwọn wọn ìfẹ́ yà àwọn ní àwọn oríṣiríṣi fẹ́ ti ń yà fẹ́ ti ń yà fẹ́ ti <laughs> so látara bẹ́ẹ̀ àwọn èèyàn yìí wọ́n jẹ́ pé ìbẹ̀rù o ṣùgbọ́n ìbẹ̀rù ni wọ́n gbé sókè rẹ̀ ẹ̀rọ ìjọba tí a bá rí náà bá ń jọ́sìn gan ẹ̀rọ bàbá yẹn pé ah àwọn eléyìí ẹ̀rọ ọlọ́run tó yan yan ni wọn nínú structure wọn lè ní ìṣòro bá ní ẹ̀rì wọn bẹ́ẹ̀ lórí wọn lọ pé ẹ̀rì wọn pé ẹ̀ ní lè fi irun tí yóò ó sì pé ah eléyìí kírun ó tún fojú ẹ̀ pé káwọ́fù yẹn ó máa wà gbọ́ ìr wọn ò ní ká mọ́ ní kùsùrù nínú òrun pé èèyàn bẹ̀rù nínú òrun pé olótùn wá fúnra àbí òní tẹ́lẹ̀ tó wá mọ́ gbogbo ara bí wọ́n ti ní kó kí náà bá nàbí ti kí náà ló ti kí kò ní jù báyẹn náà bá nàbí ti kí gẹ́lẹ́ òun ni ó ti kí kò sáwọn sọ̀hábà tó jẹ́ wípé wọ́n ń rí pẹ̀lú wípé bá nàbí ti kírun kọ́ náà kírun so ìyẹn ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ jẹ́ ẹni tí a ní jẹ́ kí bẹ̀rù pọ̀ jù àwọn tó bá jẹ́ pé bẹ̀rù bá ti pọ̀ jù kò síbi táwọn máa lídìí ẹ̀ sí wọ́n máa pe àwọn èèyàn ní kéferì so kò sẹ́ni tí ò lè pè ní kéferì rárá ń tiẹ̀ yóò pe bàbá rẹ̀ kéferì yóò pe màmá rẹ̀ kéferì yóò pe gbogbo àwọn kéferì tó bá dìgbà lórí kéferì dáàbà tó bá pẹ́ ní ẹ báyẹn kébí wọ́n tún wá máa wá pé bó ni ó tún ti gbẹ́ sí mà ọ̀tá wọn nìyẹn kódà wọ́n ti rí i pé àwọn lè gba owó rẹ̀ àwọn lè gbà yàwó gbogbo nǹkan lẹ́gbà pé àwọn lè gbà lọ gbogbo nǹkan lẹ́gbà pé tó ẹgbà gbé kéèsè mùsùlùmí tó dáhà bá jọdá ó pọ̀ àwọn lè jàmbá rẹ̀ tó kò ní kí nílẹ̀ gbà dé mùsùlùmí tó látara bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí ó náà ni àkídà tí àwọn èèyàn yìí ni tó lọ ومن عبده بالرجاء وحده فهو مرجئ so àwọn tún wá ní àwọn kọ ẹlẹ́ẹ̀kẹta tí àfá ìtún sàlàyé fún wa onípé ẹni tí bá ń sin ọlọ́run ọba bẹ̀rọ̀já ì ìyẹn ni pé ọlọ́run ọba òróró ẹ̀bẹ̀rọ̀já ì ọlọ́run ọba òróró ẹ̀lẹ́ká pè máa ó wà pé à ọlọ́run ìbọ́lọ́run ni so ìyẹn ló bí jẹ́ pé àwọn èèyàn kan gbà wípé àwọn tí wọ́n jẹ́ àwọn amọ́pẹ́ wọn ní ààlẹ́ sàfíti pé àwọn báyìí ni wọ́n ṣùgbọ́n múrí jí àlàwọn àfá amọ́pẹ́ wọn so tọ́ ifá ni wọ́n ikọ̀ kan ni wọ́n yẹtùrùkúnná al-awamir gbogbo àṣẹ ọlọ́run ọba àwọn gbà pé èèyàn lè fílẹ̀ kọ́ mọ́ sí kankan bẹ́ẹ̀ o lè má kírun o lè má gbààwẹ̀ o lè má ṣe kankan wàyẹ̀fọ̀ àlúna annawahi gbogbo tí ń jẹ́ bàjẹ́ tọ́lọ́ máa ní kí ọmọ jẹ bẹ́ẹ̀ o lè jalè o lè mutí o lè ṣe gbogbo ẹ̀ gbogbo ọ̀gá náà máa ṣe yẹn wọ́n rẹ̀ pé àyàkùnlú náà náà rí ju rahmatallah so ọba àánú ọlọ́run pọ̀ jù wá ń lọ ẹ̀yin yìí lẹ̀ mọ́ bá àánú ọlọ́run ti tó <laughs> so náà wáyé pé ẹ̀yin yìí ẹ̀ mọ́ bá àánú ọlọ́run ti tó lẹ́kẹ́ máa ṣe báwọn àánú ọlọ́run ẹ̀dùn ojú gẹ́rẹ́ àánú ọlọ́run tù yẹ kìfí máa rí fatullah kéèyàn kàn mọ́ ọlọ́run lásán dọ́lọ̀ mọ̀ ní nínú ẹ̀mí rẹ̀ sọ ni àwọn èèyàn yẹ̀sìn òmùnà ananasa tátàrọjá ìlà àwọn èèyàn abẹ́ kí ni abẹ́ pé àgbìyèlé ọlọ́run ẹwà pé ọlọ́run bá ọmọ ara kan pé ọlọ́run bó sànú àwọn èèyàn yìí àwọn yẹn là ń pè ní múríjí àbúlẹ̀ yẹ́ pé árígà ní árígà òun náà ní pé kéèyàn ó dìlé nǹkan òun ni árújà àkọ̀rọ̀ ó dìlé nǹkan gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ fún wa nínú nǹkan tí wọ́n dìlé òun náà ni áríjà hu al'amala anil iman lára nǹkan tí wọ́n dìlé ni áríjà hu al'amala anil iman wọ́n ní gbogbo àṣìṣẹ́ ẹ̀sìn kò sí inú gbàgbọ́ ẹyọ ẹgbẹ́sẹ̀ sẹ́yìn tó bá wùọ́ ni ó ṣe bá wùọ́ ọmọ ṣe so kò sí inú gbàgbọ́ ìgbàgbọ́ lọ́dọ̀ wọn nìkan wọn ni pé kí wọ́n á ní gbàgbọ́ ọ̀nà mẹ́ta náà wá pín sí níbẹ̀ kí ní ìgbàgbọ́ àwọn kan ní tí bá ń bẹ nínú ẹ̀mí rẹ̀ ó nìkan ní gbàgbọ́ tí bá ń bẹ nínú ẹ̀mí rẹ̀ ó ní gbàgbọ́ tó bá ti mọ́ Ọlọ́run nínú ẹ̀mí ìgbàgbọ́ nìyẹn àwọn kan dúró bẹ́ẹ̀ ìjọwárí ọmọ ẹ̀ṣẹ́ àwọn kan ní ara in tó ọba sọ láhẹ́ jáde báyìí òun ní kí ni ọ òun tó bá sọ pé ashhadu an wa ashhadu anna muhammadan tó sọ jáde kò ní ìsáàmà túkún èèyàn ìsáàmà túkún ẹ̀mí ìjọba ọmọ fẹ́ gbọ́ ní òdúsọ́lá òdúsán kọ bá má dẹnu ẹ̀mí rẹ̀ ọ̀nígbàgbọ́ ní àwọn àrùn kó sì jẹ́ kí ni o inú ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ò sí lára ìgbàgbọ́ so wọ́n sábà ṣe lè wọ́n máa sábà ṣe àfitẹ́ sí Abu Hanifa so àwọn kan máa fẹ́ fípé Abu Hanifa ní kí ni o ní ìjẹ́ kéfèé àgbàtàwọn èèyàn lónìí ní sábàbí ní pé ó ní ìrìjà ó lè máa ní àwọn afáǹgbà míì ó máa ń ní àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ ní àgbọ́yé nǹkan ìkàdákà wò ní wọ́ọ̀dù iman ó máa túmọ̀ sí tẹ̀sídìkù kéèyàn gba nǹkan lódodo wọ́ọ̀dù yẹn téèyàn bá fẹ́ máa túmọ̀ ẹ̀ lúgà téèyàn túmọ̀ ẹ̀ pẹ̀lú bó ti wà nínú ẹ̀sìn sẹ́gbẹ́ lúgà rẹ̀ fẹ́ máa túmọ̀ rẹ̀ ó gba nǹkan lódodo yẹn pé kó gbà nínú ẹ̀mí kó dẹ̀ sọ jáde lórí àwọn ilé nígbẹ́ kò jù yẹn lọ pé amọ́lì yẹn wá wà ní ẹ̀mí ṣùgbọ́n àwọn àfáà sọ wípé iman pẹ̀lú àwọn àyà nù kùránì wípé ara kíni o ara iṣẹ́ wà lára ìgbàgbọ́ iṣẹ́ wà lára kíni o ìgbàgbọ́ lóòótọ́ yẹn lè má ti ṣiṣẹ́ tí ó lè dé ní àdìjẹ́ náà ṣùgbọ́n tí sẹ́yìn ọba ti lè ní pé èèyàn gba ìsìlámù nísìn ó sọ gbàgbọ́ jáde ó dẹ̀dínú ẹ̀mí ẹ̀ ó sì kú lójú ẹsẹ̀ tí ẹ̀sìn òdìdè yóò jẹ́ ní àjẹ́nà yóò jẹ́ ní àjẹ́nà ìgbàdẹ́gbẹ́ iṣẹ́ tó mẹ́ẹ̀dẹ́ pé àrùn tí ó kì kò dìde yóò jẹ́ ní àjẹ́nà ṣùgbọ́n tí iṣẹ́ ẹ̀ bá fi lè dé tí ó ṣe tí ó jẹ́ ní àlìjánà wọ́n jẹ́ ní àlìjánà tí ó ló bí jẹ́ pé iṣẹ́ tó bá dé tíyàn bá ṣe tọ́ wá ní à ah, mo nígbàgbọ́ ìrún wá dé olóòkì nínú ìlànà alìsúnà jama ni pé ó ti bẹ̀rẹ̀ kúfùrù láti bẹ̀rù àwọn fún ọ ní ìsàtàbù sàlàtàní <laughs> so nítorí àtọ́ gbàrẹ́ ìrún dé olóòkì ọwá ní ó tùwà mẹ́ẹ̀mí rẹ̀ ó tùwà lé ó ti bẹ̀rẹ̀ kúfùrù náà nù so lọ́dọ̀ òṣìṣẹ́ yẹn báwọn wọ́n kàn wọ fọ́jọ́ mẹ́ta àwọn tún wọ bóyá nǹkankan ní dààmú rẹ̀ tó fẹ́ ṣe orí pé ọ̀rọ̀ pẹ́kíjọba bá wà ọlẹ́tọ̀ pé kí wọ́n parọ́ ẹni bẹ́ẹ̀ so lára torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn èèyàn yìí nìkan náà nǹkan tán ṣe ni àríjẹ̀wú àmàlà ẹ̀nà àlìmá wà àríjẹ̀wú àtàrí ìbà àlìlẹ̀ ọ̀sọ̀t so wọ́n dẹ̀ dílé pé ìyá kò sí fẹ́ lọ́mọ ìyapa ọlọ́run ọba wọ́n dílé pé kò lè jìyà ẹmà yàfọ́ ọmọ gbọ́ òtù ní ìmọ́ni tí ó rẹ́ tó rẹ́ fi jìyà so kọ́ ìdà kan wà lọ́dọ̀ wọn wọ́n ni látàdúrú máa ní ìmọ́ni máa sí yàtọ̀ látàdúrú máa ní ìmọ́ni máa sí yàtọ̀ wọ́n ní gbé ìyapa òun ṣẹ̀ṣẹ̀ òun jalè òun ṣe gbogbo ẹ̀ ó pààyàn gbogbo tó rí bó yẹn kò mí ìmọ́ni ẹ̀ báyìí kò ṣe kì ẹ̀ wọ́n wá ní ẹ̀ríwádà wọ́n ní ẹ̀ríwá tẹ̀sílíò ní kàmàlá yánfàwù má alìkúfúrí kàmàlá tánfàwù má alìkúfúrí tọ́ àtò kàmàlá tánfàwù má alìkúfúrí tọ́ ah, kí kèfèrí kan bá lóhun kírun ṣé ó gbàpọ̀ nírun tó bá gbààwẹ̀ sọ gbàpọ̀ láàwẹ̀ tó bá ṣe nǹkan kan sọ ọgbàpó ní ọ̀pọ̀ ọ̀nà ọgbàpó ní so ẹni tó lè jẹ́ mùsùlùmí náà tó náà bá dẹ́sẹ̀ ó ti àṣọ ọgbọ́dọ̀ gbà pé ó yẹ kó gbé báyìí kó yí síra wọn <laughs> làkàì philosophy orí wọn ti orí wọn ti yà dáadáa so látara <laughs> rẹ̀ tó bá ti ń jẹ́ mùsùlùmí gbà pé ìyàtọ̀ ọlọ́run ọba ò ní wàhálà kankan fún ẹ̀ ẹ̀dí gbogbo wa bá gbà báwọn dáná ní wọ́n máa kí kí láwọn pè lẹ́sìn ìwé làwọn tẹ́ jáwọn sùfíà náà gbogbo nǹkan náà náà nínú yẹn o lè máa ṣe sìnà àwọn tẹ́ jáwọn nàṣọ́rọ̀ ìtàwọn náà nínú yẹn o lè máa ṣe sìnà o lè máa ṣe gbogbo ẹ̀ tí wọ́n kó ń ṣe sìnà o ń ṣe gbogbo ẹ̀ <laughs> so a gbọ́dọ̀ kó sínú orú àwọn nǹkan wọ̀nyí so ló tara bẹ́ẹ̀ òun náà làwọn àfáàfin sọ fún wa wípé ẹ̀dọ́ bá bí ayé pé rọ̀já nìkan ní ti ń sin ọlọ́run ọba ó ń sin lọ́n nítòótọ́ wọn lọ mọ́sálásí aláwọn mùsùlùmí tó pọ̀ bẹ́ẹ̀ wọn lọ mọ́sálásí so wọ́n sọ fún wa pé ìwé ẹni bẹ́ẹ̀ kí ni ọ fàwọ́ àmóríjì so àwọn tó ń jẹ́ móríjì àti mọ̀ àwọn nípa àwọn díẹ̀ ní ìsìnwá gbogbo àwọn tó wọ́n dákọ níbi bíi ẹni ẹ ṣàfihàn wọn síbẹ̀ gẹ́gẹ́ bó ti sọ̀rọ̀ kọ́rọ̀ yẹn ó lè bá ní ìtumọ̀ sí wa ká sì lè bá mọ ìtumọ̀ náà so látara bẹ́ẹ̀ eléyìí ni àgbọ́yé tí a gbọ́dọ̀ ní nípa ọ̀rọ̀ tí a ṣàfihàn sí makipúùlù bọ́nà àbí mùsùlùmí àṣà mi al-uzali wọ́n kà fún wa èyí tó jẹ́ nàmbà 4 ní page 14 nínú ìwé tí a kà التسليم والرضا والطاعات المطلقة لله ولرسوله صلى الله عليه وسلم والإيمان بالله تعالى حكما من الإيمان به ربا وإلها فلا شريك له في حكمه وأمره وتشريع ما يأذن به الله وتحاكم إلى الطاغوت واتباع غير الشريعة محمد صلى الله عليه وسلم وتبليل شيء منها كفر ومن زعم أن أحدا يسعه الخروج عنها فقد كفر ní abala bíi wọ́n fẹ́ ṣàlàyé fún wa abala míì òun náà ni àwọn kan tán fẹ́ sàlàyé fún wa níbi tí wọ́n kó sínú ẹ̀ ó pọ̀ ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ dárúkọ fún wa òun náà ni àtẹ̀sílíyìn àtẹ̀sílíyìn wọ́ọ̀dù yìí òun náà wà nínú àkídà òun náà ló túmọ̀ sí al-islam àtẹ̀sílíyìn òun náà ló túmọ̀ sí kí ni ọ gbogbo tá ti ń rí kẹlma asilama nínú ìsìláàmù tẹ̀sílímù náà ni ó ń túmọ̀ sí lẹ́yìn náà àwọn àfáà tó máa ń lo wọ́ọ̀dù ilé alistislam àwọn àfáà máa ń lo kíni o alistislam àwọn àfáà máa ń lo wọ́ọ̀dù náà ṣùgbọ́n wọ́ọ̀dù tẹ̀sílímù yìí ibo ni káàkọ́ mú àpèjúwe wá fún wa nínú Al-Qur'ani Suratul Nisa aya 65 so Suratul Nisa aya 65 tó pé tẹ̀sílìmù ni wọ́n lò so wọ́ọ̀dù ẹ̀ náà ní Islam so ọ ní pàlá وربك فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما so a máa rí gbóná bẹ́ẹ̀ wáyé sálẹ̀mù síyáàkù tí ọ̀rọ̀ yìí wà òun náà ni ó jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ máa sọ lọ́nbí bí àánú ti rí pé inú síyáàkù yẹn náà ni ó wà. ọlọ́run búra pẹ̀lú ara rẹ̀ ó ní wà rọ́bìkà ọlọ́run wà nábì òun náà mo fi búra àwọn tí wọ́n wà pẹ̀lú ẹ̀ àti gbogbo mùsùlùmí wọn ò lè nígbàgbọ́ atayo haki mọ́ká fi máa ṣájára bẹ́yìn gbogbo tó bá ń di wàhálà láàrin wọn ìwọ ni wọ́n gbọ́dọ̀ gbà wípé ó máa jẹ́ ẹni tí ó máa dájọ́ láàrin wọn tánà bí ò bá sí láyé má a máa padà sínú alkitab wa sunna láti dájọ́ táwọn bí bá dájọ́ nígbà tó bẹ̀rẹ̀ láyé àbátáà náà bá lọ àbáyọ ìdájọ́ nínú àkìtàbù àsúnà ọlọ́ni súnmọ́ra sí àfúnsin arajan ẹni tí wọ́n bá dájọ́ fún pẹ̀lú lè wọ́n gbọ́dọ̀ rí nínú ẹ̀mí wọn ìfún kankan sọ mímọ̀ kọ̀dẹ̀ nínú nǹkan tí ó bá dá lẹ́jọ́ fún wọn wọ́n sálímọ̀ tẹ̀sílì ìmọ̀ sọ́lọ́wọ́ ni gbọ́dọ̀ jẹ́ kí ni wọ́n sọ̀rẹ̀ dáa tàn yanyan yẹni pé kẹ́yàbá ìsọ̀rẹ́ ń dà tàn yanyan ní Yorùbá wọ́n ní ìjùpa ìjù ẹsẹ̀ sílẹ̀ òun náà ni wọ́n ń pè fún ní kí ni ọ ní àtẹ̀sùnìyìn kí la fẹ́ jupa ju sẹ́ẹ̀lẹ̀ fún òun náà ló wà ara yìí òun náà ni wípé ọlọ́run ọba ní àwọn nǹkan mẹ́ta tí a fẹ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún alákọ̀ọ́kọ́ àwámírù ọlọ́run ní àwọn àṣẹ tó jẹ́ pé ó pa wá á kírun á gbáwẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àṣẹ ni a gbọ́dọ̀ ju pájù sẹ́lẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì wà náwà ìyí má ṣe dìgbà má mutí má ṣe báyìí gbogbo kìíní a ju ọjù sẹ́lẹ̀ fọ́lọ́run ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ sí wa nínú ilé ayé ọlọ́run ti ṣètò rẹ̀ lẹ́ ara àwọn tí ó lọ́rùn ara àwọn tí ò ní tẹ́wa lọ́rùn ara àwọn tẹ́pẹ́ méjèèjì ní olùpọ̀ mara wọn bí ó tẹ́wa lọ́rùn àwọn kan ní lọ́rùn bẹ́ẹ̀ gbogbo àwọn ilé sọ̀rọ̀

ájù ahọ́n wa ájù lẹ́fọ̀lọ́ àádẹ́ ju kí ni àdìjàwárí ájù lẹ́fọ̀lọ́ tí yóò bá ní pé so wa agbọ́dọ̀ jùlẹ̀ tọ́nà bàbá pa aláṣẹ ájùlẹ̀ oníkàmọ́ṣe kan ájùlẹ̀ so agbọ́dọ̀ jùlẹ̀ bẹ́ẹ̀ ni ahọ́n wa tá a máa fi wa náà ọ̀rọ̀ tí jẹ́ kan àdẹ́gbẹ́ ní àbá sọ́ọ̀lì kí ọjọ́ pé àwọn kan kírun ní tó kí lábẹ́ fi rún àwọn gan ṣe tọ́wọ́n gẹ́bà tọ́lá lóun juwọ́jú sí ẹlẹ́nu ọkàn pé wọ́n kírun ó tún sọ orú ọ̀rọ̀ bá jáde lẹ́nu ìyàbọ́ ní ìrún gan kìíní kan jùlọ wọ́n gẹ́bà ọ̀bùrúkú ni láhàn rẹ̀ gangan ahàn rẹ̀ ò dẹ̀ fún kí n tó ń ṣe bẹ́ẹ̀ náà ni oríkèríkè ara wa á jùlẹ̀ bàbá ti lágbára mọ́ náà láti kírun tara wọn bàyá á kì bá gbára bá ti mọ́ tó lọ́pàá abẹ́ gbogbo nǹkan yìí wọ́n fẹ́ kí ó jẹ́ wípé ájùlẹ̀ fún ọlọ́run ọlọ́run sọfánà bí Ibrahim ìdí kọ́ọ́lá láwọ́ rọ́bù kọ́ọ́lá asìlámtú lè rọ́bù lè ààlà ọlọ́run bí Ibrahim pé gbogbo ẹ̀ ní ojúlẹ̀ fẹ́kẹ̀ ọlọ́run kí àbí Ibrahim ṣe lè rọ́bù lè ààlà míìn àwọn afáàsọ fún wa wípé kò lẹ́tọ̀ọ́ fún wa ká máa béèrè pé kí ni reason tí lè fi sílẹ̀ tí ó sẹ́fún àmà kírun tó dáná àmà gbàwẹ̀ tó dáná àti báyìí tó dáná kámà ti jùmọ̀ tó dá kó lẹ́tọ̀ fún wa kò sí kàmálù islam ni ẹ a sọ̀rọ̀ ẹgbà tán ni ẹ lófin ìgbàgbé wá ti mọ̀ pé ẹ̀sìn tí wọ́n ní á sì ń tó gba ayé mọ̀ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ́ ṣe sọ ọkọ̀ lẹ́tọ̀ fún wa láti jẹ́ wípé ká má juwọ́ jù lẹ́yìn lára ayà tuntun ma kámọ̀ jù wọ́jú sílẹ̀ àṣàtò azar ayà 36 olówà ma káànà lè mọ́mìnì wàlà mọ́mìnà ìdàkọ́dọ̀ lọ́wọ́ rasúlù amọ̀rọ̀n ayẹ kúnà láwọn mọ̀lẹ̀kí yàrá túnmìnà amọ̀rìjì wà ma yá sí láwọn rasúlù àfàkọ̀dọ́ládọ̀lá mọ̀bìnà so kò lẹ́dọ̀ fún múmìníkà lọ́kùnrin àbúmìníkà lóbìnrin tọ́lọ̀ bá bá sọ yí pé ìdájọ́ òun nìyí amúrò òun ni náyò òun nìyí kọ́wá ní ètò òun fẹ́ mú bẹ́ẹ̀ ni ètò tẹ́bà ti mú kan nínú ẹ̀sìn tó fi kan lẹ́ẹ̀lẹ́ yàn ní Islam tó bá ti mú kan o mú kan ife ẹ̀wò irùngbọ̀n lèmi ò mú èmi ò mú pé nǹkan èmi ò mú ṣòkòtò ní tèmi so irú ẹni bẹ́ẹ̀ kò jẹ́ kí yóò kò ní Islam ilẹ́pẹ̀ ní àtẹ̀sílìmù ni ẹ ká ju gbogbo ara wálẹ̀ fún ọlọ́run ọba afá Ibn Qayyim rahimahullah so wọ́n sọ fún àrí pé nínú àwọn inna alamati nínú alwabil afẹ́jì wọ́n ni inna min alamati àtàzímì al'amuru wa náà an la yíò ma la al'amuru ala illa so wọ́n ní nǹkan nínú kàtà pé wọ́n jẹ́ rí pé àmì ni pé ó gbáṣẹ́ ọlọ́run tóbi ó gbé kíkọ́ ọlọ́run ọba tóbi mọ́ máa gbé lórí wípé reason báyìí so kámẹ́tì bẹ́ẹ̀ so if the reason yẹn to don hifun ìkìyàdà wà tẹ̀sílẹ̀ yìí ó máa jẹ́ kó lẹ sọ̀rẹ́dà fọlọ́n ọlọ́run pa mí láti ẹ̀bí kí n ṣe báyìí mo dẹ̀ sí ọlọ́run ní sọ́ngbà mí gbé ẹni tí bá ń tọ́jú fámìlì ẹ̀mí rẹ̀ ogun sàpẹ́ mo rí sí bàbá mi sẹ́ẹ̀ àdìsí abẹ́yìn ah, àgbà tọ́jú fámìlì ẹni yìí kan tọ́jú fámìlì ó sì wà kú náà ni ìbálẹ̀ <laughs> ní rẹ̀ ogun ni èmi gẹ́gẹ́ náà lójú ọdún ẹgbẹ́ mi lógún ogun ẹkú ni mo ń ṣe tùdọ́ ìfúlé ìkì àdá wàtẹ̀sùn ilẹ̀ amìrìlá ó gbàgbọ́ tí ń tọ́jú yẹn náà pé àdíṣẹ́ rí bẹ́ẹ̀ ó ní gbàgbọ́ síbẹ̀ nínú ṣùgbọ́n gbà ìgbọ́lọ́ ní fún àtẹ́nìtàì tó bá dín wá pé ìlà ìlà ìlà ìlà yóò máa jẹ́ kí ni o yóò máa jẹ́ kó lẹ àìkí àrùn àtẹ̀sílẹ̀ ilẹ̀ amìrìlá házàwàjẹ́ so ibi jẹ́ pé ká sọ̀rẹ̀ ń dàtà yàn yàn fọ́lọ́hun tí a bá sọ ẹ̀dá fọ́lọ́hun oní máa jẹ́ mazidu oní ò jẹ́ mazidu kíyàn sọ ẹ̀dá fún ọlọ́hun pẹ̀lú gíní oní ò jẹ́ kí mọ́nà èèyàn máa lékún sí tí a máa gbà pé tọ́lọ́ ní kí n ṣe lélẹ̀ ìmọ̀síwọ́dọ̀ ṣe mọ́ wá ìsan lọ́dọ̀ àwọn èèyàn pé ah ọlọ́run tí a bá ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn náà átúnrẹ́sàn ayé átúnrẹ́sàn àìsàn ayé àdàkíámẹ́ràn kò tí ìsìn tó burú bẹ́ẹ̀ má wà bẹ́ẹ̀ àkíní ọlọ́run tí ìsìn gangan fún ọláyé má wo mọ́rò ìtí ìgúnmọ́tò ìtí ìkọlé ìtí ìramọ́tò àwọn èèyàn ìtí àwọn èèyàn mítí ah, owó ẹ kàmà wípé ah, ẹlẹ́sẹ̀ bẹ lálìkì àmà ìyẹn náà ní kó fẹ̀ ní ẹ̀sí lọ́pàá mọ́ wá láyé yóò mọ́ wá láyé so wọ́n sọ fún àwọn afẹ́sọ fún agbé atẹ́sìlìmù ẹ̀mọ́ yà tán wá wọ́n ní lẹ́ṣà mi fàdọ́ ilẹ̀ àmà kò é ṣe pé yẹn ara àlékún ṣẹ́ ìlú kò é ṣe nú àwọn kàmàlà pé kí ní ẹ̀ olóma tẹ̀sílìmù ní má jẹ́ kí nǹkan kọ̀mpútà ara o balùwà amòrún hàtìmọ̀ láàzìmọ̀ dandan lọ gbọ́dọ̀ ni tọ́ọ̀ bá ní ẹ̀sìn ẹ̀sìn dínkù ó yà lè gbéyàn débi kínú kínú ọ lè gbéyàn dénú kúkúrú òun la fi gbọ́dọ̀ sọ́ra dáadáa a gbọ́dọ̀ ní kí ni o tẹ̀sílìm èyí tó jẹ́ wípé tanyanya òun náà ni ìní àti ẹ òun náà ni a gbọ́dọ̀ ní táà bá ti ní kò dáa rárá yẹn fi jẹ́ pé àwọn tí wọ́n ṣáájú lọ wọ́n ní tẹ̀sílìm kákà fi ju àwọn tó ṣáájú lọ tó jẹ́ pé tẹ̀sílìm ń bẹ lọ́dọ̀ wọn ẹwà nábì náà alẹ́ sọ́wọ́tí ọ̀sọ́lá ó ní tẹ̀sílẹ̀ ìgbà tí nínú sọ́tò tí sọ́tò hood akọ̀rọ̀ ayọ́bẹ̀ 45 to 47 a máa rí bẹ̀ ìdẹ̀lọ́lọ́wọ́ bá anábì náà wà náà dánú òrọ̀bà kọ́lá rọ́bì nábìnì mìnà áàlì ó ní ọmọ mi inú fámìlì mi ló wà oṣù ta ọmọ ilé oṣù rẹ̀ parẹ́ báyìí wáyé náà wá àdáká alhaka so àdéhùn rẹ̀ òdodo ni wà ń ta ha kamil ha ọjọ́ bẹ́ẹ̀ fọ́lọ́n ọlọ́run a sọ fún pé kọ́ọ́lá yàánú ní ìnáwó ẹgbẹ́ lómi náà ọmọ tí ń ṣe tí ọ̀dá ẹlẹ́mí ọgbẹ́ ìyìn lẹ́yìn ọmọ inú òtìtì ìkẹ́mẹ́ ọmọ inú ti di kèfèrí ẹlẹ́mí ọmọ tó lẹ́yìn inú ara o lẹ́yìn inú o <laughs> yóò tún wá máa nífẹ̀ẹ́ rẹ̀ kọjá àtọ́lọ́hun kó rọ̀ díbẹ̀ ó wá ní fàlá tẹ̀sí á ní ọlọ́sọ̀rẹ́ fún inú pé máa lé sálákà bí ọmọ tó yàn bá bí sékèé ṣe hálú èèyàn

mò ń wọ́nu ẹ mò ń ṣe wáàsí fún ọmọ wà náà aláìmọ̀kan àwọn ni a máa hájú so blindly lọ́nà tí ó lẹ́tọ̀ àwọn náà máa hájú kí wá ní rabbi inni ma wo tẹ́yẹ́yẹ́ mo wá sọ lọ́dọ̀ rẹ̀ kí máa béèrè lọ́wọ́ rẹ̀ máa tí ọ máa lé jàlí kí ni ọ̀bí ìkíbi mọ́ ń pa rẹ̀ ẹgbọ́n jẹ́ tẹ́yẹyẹ ẹgbọ́ wípé ẹ̀làhàn mi o ilẹ̀ ẹgbọ́ bèèrè nù ọlọ ẹ̀làhàn mi ṣẹ́lẹ̀ mọ́ bí so ẹni bá dẹ̀ <laughs> jẹ́ kí ni o ó wá ní wàyí látẹ̀kìtìrì ní akúnmínà lẹ́kọ̀ọ́sìrì tó ọba forí jì mí ẹgbẹ́ dìdá ẹgbọ́dọ̀ ní tó ọba kẹ́ mi akúnmínà lẹ́kọ̀ọ́sìrì máa máa wà náà lóde kí ni àwọn tó jẹ́ ipé ọpàdánù ẹ wo sọ̀rẹ́ndà tanyanyan anabi Ibrahim alayhi salatu wassalam ó sọ̀rẹ́ndà adé sọ̀rẹ́ndà ọlọ́ni kọ́ lọ pa ọmọ rẹ̀ so ọlọ́run ní kó lọ kíkí ni ọlọ́run ní kó lọ pa ọmọ rẹ̀ kí náà nẹ́bí Ibrahim ṣe ó dẹ̀ sí dínà tọ́lọ̀ bá ní kó ṣe amúrù ni kò bí lọ́wọ́ ọlọ́run ó ní ọgbọ́ ọmọ rẹ̀ náà so ọ̀n ní ọgbẹ́ ìlàtàlẹ́ jùlọ ní iṣẹ́ alámìnà sọ àbírí gbogbo wọn pátá yẹn ẹ̀wò bí wọ́n ti ṣe wọ́n sọ̀rẹ̀ ń dà tàn yáyá fókílẹ̀ pàṣẹ ọlọ́run bẹ́ẹ̀ làwọn tán jáwọn sọ̀hábà náà bẹ́ẹ̀ làwọn náà ti máa ṣe fásí ọlọ́bá ṣẹlẹ̀ fásí ànábí náà wọ́n sọ̀rọ̀ ìdàbò abúlábínú rọ̀ wá hàn rọ́dí ọlá anìkọ́lọ̀kọ́bà yọnu sí nínú àdísì ìtọ́ pé ìyàwó Aisha ọ̀nà ni eh, ó gbà wá ànábí wà lórí mẹ́mbàr ànábí wípé ànábì jókòó ni àyẹ̀wá wọn bá wọn yà sọrọ ànábì wa gbogbo yín tẹ́ wà bẹ́ẹ̀ náà ìjì ń sùn gbogbo yín ẹ̀ jókòó abúlábùnú ibi tó wà ó jìnà yẹn kò tí ìdèdè kò tí ìdèdè tánàbí wa onáà lẹ́gbọ́ àbí wa ni ó kàn gbọ́ ìjìlì sùn wọ́n lọ́wọ́ ní Ghana àwọn ará kan ti gbọ́rọ̀ ó kalẹ̀ ó kò <laughs> so ó jókòó sí ẹ̀tọ́ gbọ́dọ̀ pé àṣẹ tánàbí bá pa dẹ̀dẹ̀rẹ̀ ó jókòó rẹ̀ wọ́n ní ibẹ̀ ló jókòó sí so ànábì wa kọjá ànábì wa tún bá mi wọ́n sọ bá ànábì pé ó mọ̀ ti jókòó ọmọ jókòó ànábì wa lọ bá ń bẹ̀ ànábì ni máa ṣe ànùká kọ́lá sẹ̀mí tó kàtàkùrù ìjìlísù ní tí mo gbọ́ náà nìyẹn pé oníkàwọn èèyàn jókòó tó rẹ̀ mú jókòó kábíyì ànábì ní záàdàkà lọ utọ́ ha so ọlọ́run bó ti bá ń sàlékún fún ọ ìtẹ̀lé tọ́lọ́run tó látara bẹ́ẹ̀ àwa lónìí à bàbá gbádùn jù gan tẹ́jú afáàdì bẹ́ẹ̀ wọ́n ní sọ̀hí ìhọ̀nì gbogbo àwọn àfá ajímá alì ulàmọ́ aláàfẹ́ àti àwọn àfá àpanupọ̀ lórí pé àdíìsì yìí lálàáfíà ọwà nílò bá ìfẹ́ kí ẹ̀ torí wá kọ̀ àplikébù náà torí ní ìsinmi so in this 24 láti fẹ́ lórí àwọn kanáà ah! so ara problem dání nínú fífẹ́ ayé kò lè lẹ́yìn so àwa náà ká gbìyànjú ká ní ìsọ̀rẹ̀ndà ká má pèjú ìkanáà wá sí àbí àpèjú ẹ̀ tó kú ọkùnrin kan ó fi òkà sọ́wọ́ àti mẹ́lẹ̀ náà òṣọ́lọ́n bá dẹ̀rẹ̀ tó fi òkà sọ́wọ́ yìí sọ tó jẹ́ òkà góòdì òṣọ́lọ́n bá bó ti rí òkà yẹn ó gbà lọ́wọ́ rẹ̀ ànẹ́bí wa mú òkà yẹn wá sọ́mi ẹ̀kú bó ti máa ṣẹlẹ̀ sáà náà máa pé yóò á bí do àdùkùn ìlà jámúra tìmí náà rí ẹnìkọ̀ọ̀kan yóò máa gbèrò lọ sí ibi ògùn náà tó jẹ́ ògùn náà yóò tún fún ògùn náà ná sínú ọwọ́ rẹ̀ báyìí máa ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ máa lo ká góòjì kẹ́ ẹ fi síbi ọwọ́ báyìí nígbà tí èèyàn fi kí ni ògùn náà àgbà ògùn náà ìwọlọ́ ń jẹun lọ́wọ́ ẹgbẹ́ ká góòjì mo fi síbẹ̀ tí mo tún fáìn <laughs> ànábì lọ ànábì sọ ah, yìí nínú tamak ń

so oníṣìṣì gọ́lá òun náà ni àwọn adájẹ́ àwọn ọmọ èèyàn òun ni àmọ́ mú wá so gbogbo nǹkan tá mú wá yìí wọ́n sọ fún wa nígbàtí àyà ọtí tó sọ̀kalẹ̀ so àdísì Anas bin Malik ló gbà ó ní kúntù aski abba ubayda abu ubayda mú fún lọ́tí wá abba tọ́lẹ̀ wá ubayda bin Ka'b àwọn tí wọ́n mọ́tí lọ́wọ́ náà mefadis ọtí tí wọ́n mú nìyẹn so wá sọ àyà ọtí ẹnìkan wá dé fàjá ahùn ààkì ẹnìkẹ́kàn dé ó ní ìnàlẹ̀ kọmùrọ̀ ọkọ̀dì òrùbìmọ̀ ọtí wọ́n ti sọ déwọ̀ fàkọ́lá àbútọ́lẹ̀ àbútọ́lẹ̀ a ní kúrùm ya anas anas adìdì fa àríkà máa dànù wọ́n lè dànù sáàbá jẹ́ká mú àti lọ́wọ́lọ́wọ́ jọ ẹjẹ́ kọ́kọ́ parí ilé ìnà àmẹ́bí kọ́ a ṣe wá lọ bí ìlọ́wà lọ so adẹ́sí mo wá dá owó ẹnu ní ojú wọn wọ́n mú lọ́mọ́ ẹwọ́ gan àwọn tó ń kírun lọ́wọ́lọ́wọ́ sọ fún pé kíbílà ti yí padà àwọn obìnrin gbàtí ayẹ́ ẹ̀ aṣọ kalẹ̀ wọ́n tó máa pé kí ni ó kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe àwọn obìnrin náà wọ́n jáde káàna aláàrò rúsì hínà alìkìrìbà minal axia aṣọ wọ́n dá aṣọ gbogbo ara wọn tí wọ́n máa múra dáadáa ní tẹ̀lẹ̀ ní ibi oní dáṣọ bò ń bẹ́ ìjọ náà kábẹ̀ lọ́wọ́ ẹ̀ nìkan ibi oní dáṣọ bò wọ́n dáṣọ gbogbo ara wọn pátá yẹn àwọn wá ń rí bí ìgbà tí àwọn rí kíndọ̀ ẹyẹ kànàkànà tó má dúdú kò má dúdú lọ bẹ́ẹ̀ àwọn àbùsọ pé aṣọ tó dúdú olówó àfidọ́lù jù sọ tọ́ra bẹ́ẹ̀ òun náà ní pé àwọn obìnrin wọ́n má ṣe ọlọ́wọ́n bá fẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀dá àyà ń sọ kalẹ̀ lójú ẹsẹ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dá tọ́ra bẹ́ẹ̀ àtẹ̀sílẹ̀ kò kí í ṣe nàmbà fẹ́bẹ̀ o amúrún àtìmọ̀ dandan ni o láàrin o ní o ìbára tó inú ọ̀kan lọ́wọ́ tẹ̀sílìmù ìbò lọ́lẹ́gbẹ̀rẹ̀ o inú ọ̀kan lọ́wọ́ ara ni ó kàn wá sẹ́ẹ̀lì sí nígbà míì àwọn náà ní sẹ́ẹ̀lì sí ṣùgbọ́n inú ọ̀kan lọ́wọ́ so ká gbìyànjú ká ní tẹ̀sílìmù so wà rídọ́ wà tọ́ à wà rídọ́ wà tọ́ àti mọ́tòlápù sọ wàtọ̀ àṣọ kílókù ẹ̀ka sàlàyé àrídọ́ àti àṣọ àkàdọ́ ti pé almutlaqo lillahi so lẹ́yìn wá gbà náà òun náà ni àrídọ̀ rídọ̀ òun náà pé ìta ń wá náà nìyẹn bóò ni a ti gbà ìpé bóò lọ́lọ́run bá ti fẹ́ yọ́nú sí wa àwọn àfáà sọ fún wa pé bóòlù ọlọ́dún fẹ́ yọnu sí wa a gbìyànjú ẹ̀ òun náà ni al-maqsudu al-asasi min at-taha wal-ibada bó ń jọ́sìn fọ́lọ́n kò sí nǹkan tó wájú bí ọ̀fẹ́ kọ́lọ́n yọnu sí ọlọ́ ó sọ pé ní yọnu sí mọ́kàn jọ́sìn fún ẹ̀wò ó gbọ́dọ̀ ẹ̀wò torí jẹ́ pé ọmọ wáyọ̀ ní ọlọ́run bá pẹ̀lẹ́ sí i ìyẹn ní àwọn afáàbẹ̀kú tó bá ti wáyọ̀ ní ọlọ́run bá pẹ̀lú ayé kó lè sẹ̀sìn yẹn dáadáa ìgbọ́n nítorí ọ̀nà bá ń wẹ́ nìkan pé ọ̀n wáyọ̀ ní ẹ̀ pé pé ọ wà níbi iṣẹ́ kan ọ̀fẹ́ kan ó fún ẹ ní promotion bẹ́ẹ̀ ó lẹ̀ pàwọn tó fẹ́ fún promotion wọ́n ń wọ̀ lójoojúmọ́ kí lọ́mọ̀ sí sọ̀kọ́ ọmọ ṣiṣẹ́ tó yẹ kó ṣe dáadáa ó sáré máa gbé ó sáré máa ṣe gbogbo ẹ̀ ọmọ sí gbogbo ọmọ sí gbogbo ẹ̀ kó ṣe kíákíákíákíákíákíá ṣàgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìyẹn ló jẹ́ pé agbọ́dọ̀ wá yọ̀nà ọ̀nà kan yẹn yẹn ìkànnì wa máa ṣẹlẹ̀ sí wa ó lè ṣẹlẹ̀ fẹ́ẹ́ pé a wà nínú wàhálà a wà nínú ìdààmú ìyọnà ọlọ́ni káwá o tọ́gbẹ́ ìyọnú èèyàn àti ìyọnú ọlọ́run yóò jọ gẹ́gí ni yóò jọ wà pọ̀ àdísì ni mo fẹ́ ká fún wa yóò ní malitamasa rídọ̀lọ́ì bisúkìnnáà rọ́dí aláwọ̀ àdìfò ẹn tó bá wá ìyọnú Allah tó dẹ̀nà pé tó bá ti lè wá ìyọnú ọlọ́run pẹ̀lú tó fẹ́ ṣe yìí àwọn èèyàn bínú só àwọn èèyàn máa bínú só wọ́n à ah, àwọn èèyàn bínú sí mi o tí n bá ti lè lọ bí báyìí à ah, àwọn èèyàn bínú sí mi o ọlọ́gbẹ́ tó fẹ́ lọ yẹn ibi tí ò dá pé kó ọlọ́ni kí ẹgbẹ́ onírízìn kan tó pàtàkì tó yẹ reason tó fi lè lọ síbẹ̀ tó ti àǹfààní kan lọ fẹ́ mú jáde níbẹ̀ kò sábà níbẹ̀ ó kàn wáyọnú àwọn èèyàn ó lè fẹ́ ibi tó fẹ́ lọ yìí ó ibi aburú ni nǹkan kan tí ọ̀dá nú ẹ̀sìn àwọn èèyàn kan ṣe ọkùnrajọ wọn ṣe wọ́n ni ó fẹ́ lọ́bẹ̀ kí ó ní bá yọnú sí ọ tí ó fẹ́ lọ́bẹ̀ láti sọ pé ó rọrọ̀ kan sọ tó bẹ́ẹ̀ mi kọ̀ntú àwọn èèyàn bẹ́ẹ̀ pé nǹkan tí wọ́n ṣe ò dáa tó bá ti ní reason tó wà tangible báyẹn ó wá lọ kágbé tó ní ní pé káwọn ẹlẹ́bà yọnú sí ọ̀hún èlé ni pé ọwá yọnú ọlọ́run ọba ọmọfà àwọn èèyàn máa bínú sí ọ wá lọ ẹ bá lọ ṣe kí ni ọ ẹ bá lọ wá yọnú ọlọ́run tó dẹ̀ mọ̀ pé ìbínú àwọn èèyàn ni wọ́n bá pàdé tó bá fi lè sọ fún wáyọ̀ náà ọlọ́run bí kíní ẹ̀ rọ́dí ọlọ́run ọlọ́run yọ̀nù sí wà á rí lọ alẹ́ òun náà àwọn tí ò yọ̀nù sí ọlọ́run jẹ́ wọ́n yọ̀nù sí gbogbo àwọn èèyàn kò sí ni àdìsí wà mà ní sẹ́mà sí àrídọ̀ náà bí sókìlá ẹ máa lọ wá pé káwọn èèyàn kí wọ́n yọnu sóhun tó dẹ̀ mọ̀ pé jọ́nù káwọn èèyàn yọnu sóhun ọlọ́wọ́n bó bínú sóhun nítorí ẹ̀ sákìtọ̀ lọ́hùn alẹ́ ọlọ́wọ́ bínú sí wà áfíkọ́tọ̀ alẹ́ ìnà àwọn èèyàn padà bínú sí gbẹ̀yìn ni gbogbo àwọn tó dẹ́rú ẹ̀wò tán wáyọ̀ náà àwọn èèyàn ọ̀nà wọn padà má wáyọ̀ náà olúwa fẹ́ ṣe sí pẹ̀lú ẹ̀sìn wọ́n padà nífẹ̀ẹ́ rẹ̀ anáwáyọ̀ náà àwọn èèyàn náà rẹ̀ gbogbo wọn padà yẹn wọ́n padà kó ìra tí mo sì lè padà nífẹ̀ẹ́ má ẹ̀yìn ìgbà náà àyínábà pàṣẹ tọ́lọ́hún so ìyẹn ló fi jẹ́ pé àrídọ̀ tá ń sọ níbi ibi ní káwáyọ̀ náà lọ ó dẹ̀ pé rídọ̀ náà ó tún wà pé aṣọ náà nípa tẹ̀sílímù lẹ́ẹ̀kan tọ́lọ́ bá bá dán wa wò ìyẹn ni pé ká yọnu sọlọ́hún pé ó tẹ̀sí wa abala tó jẹ́ pé ó ga ní nínú àdánwò tàdánwò bá dé igbe ìrìn sọ́lọ̀ lámásẹ́ pé rọ̀dí tó bèèrè láì rọ̀pá wábílì islami di ìrìnàbí muhammadu na fi ìjà láti máa sọ so látara bẹ́ẹ̀ ó náà ní pé ó gbà tí wàhálà bàkan bá jẹ ṣẹlẹ̀ wàhálà tó ṣẹlẹ̀ yẹn wàá gbà wípé tọ́lọ́ bàbá tẹ̀sí ẹ wà á yọnu sí ni abala tó ga nù abala tó kéré jù ó ní pé àsọ́bùrù alàlùmùsíìbà kéèyàn onísùúrù lórí ìmùsíìbà ẹ̀kí bá ti lè lọ àrídọ̀ tó yọnu tọ́lọ̀ ń pọ́lọ̀ ló mú wá ó dẹ̀ ní rísù tó wà behind it ṣùgbọ́n àrídọ̀ tí wọ́n sọ bí bí òun àgbẹ̀ tó bá ti ń ṣèjọsìn kó má ṣe kí ni ó òun àkọ́ máa wáyọ̀ náà ọlọ́run pẹ̀lú ìjọsìn rẹ̀ lẹ́yìnà àtọ́ atú wàtọ́ atú alìmọ̀tìlákọtú lè láì wà lè rọ̀súlè o náà ni àtọ́ atú alìmọ̀tìlákọ̀ tọ́ atú mọ̀tìlákọ̀ wọ́n ni tọ́ atú alìmọ̀tìlákọ̀ o lágbọ́dọ̀ ní sí ọlọ́run àṣìṣẹ́ tọ́ atú mọ̀kọ́ yádà olùdákejì kíni àtọ́ atú alìmọ̀tìlákọ̀ àtọ́ atú alìmọ̀kọ́yíyádá kíni tọ́ atú mọ̀kọ́yíyádá òun náà ni pé olórí olùlẹ̀ amri wà olùlẹ̀ amri minku tọ́lọ́ ní kátẹ̀lẹ̀ wọn tọ́ àti wọn mọ̀kọ́yíyádá ni bàbá rẹ̀ ìyá àti bàbá rẹ̀ tọ́ àwọn wọn náà máa rí inú ẹ̀sìn mọ̀kọ́yíyádá ni sọ pé fàlá wàyí ń já àdáka

tó di clear journey sí báyìí tọ́ àtọ̀bá ti kù kí ló máa máa jẹ́ ọkọ àti ìyàwó kí ni tọ́ àwọn ọkọ ọlọ́dọ̀ ìyàwó mọ̀kọ ìyàdà wọ́n ti dé mọ́lẹ̀ ó ti débi tó dé wọ́n lẹ̀ dé mọ́ títọ́ lọ́hùn ọ̀bọ̀ ìrọ̀sìn lè ọ̀là tọ́ àtẹ̀lì màkùlùkín ní máa sí ẹ̀sẹ̀ so ó ti wá dé tán ẹ̀yà báwọn <laughs> dídé yẹn dídé ámù nìyẹn kó tó wá máa dé lẹ́yìn ọkọ̀ kan tó ẹ̀sìn àmọ́ di lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan áàmù nìyẹn kò sí tẹ̀lé kankan fún ẹni a bá dá táàfì wá yapa kí ni ó ẹ̀dì sàdísì ẹ ti di áàmù nìyẹn ó wá dún wá jẹ́ pé ó tún nídìí àgbọ́yé nígbà mi àwẹ̀ tó fẹ́ gbà àwẹ̀ tàtọ́ wù ni ó lè gbà ó ó lè gbà ó sọ pé ó dé bẹ́ẹ̀ ní ìsúnmọ́ ẹ̀kọ́ látọ́ adalmaklúkì fi máa sí ẹ̀fẹ́ kọ́ọ̀lì mo fẹ́ gbà rẹ̀ fọ́lọ́ ọkọ̀ mi wá ní gbọ́dọ̀ gbà wẹ̀ àfá ọ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ gbà wẹ̀ ọlọ́run bá fẹ́ fún lẹ́tọ̀ òyìn kò dé lọ́bẹ̀ olè làdísí lẹ́hun <laughs> nítorí sẹ́rí èsẹ́rí òkìsẹ́rí onílé ọ̀gbọ́dọ̀ gbà wẹ̀ ó sì gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni rísì ló gbọ́dọ̀ tó ajẹ́ fún àbẹ̀tàtọ́wù ni ó tún béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni rísì ló gbọ́dọ̀ gbà fún àwọn olùgbèrè lọ́wọ́ ah, ẹ̀sọ́ ní ṣùfún tẹ́ fún ìgbọ̀rọ̀ gbáwó inú ìpínlẹ̀ ọmọ gbà rẹ̀ olùgbèrè ìlú lọ ó ní kó bẹ̀rẹ̀ pẹ̀tí ní rízìn ọba tún jọ́sẹ̀ tún tẹ̀lé tún ọgbọ̀rọ̀ gbá ẹ̀sùn ẹ̀rọ tún ọgbọ̀rọ̀ gbá òun náà tọ́lọ́ ọba túlẹ̀ fún ọ fẹ́ lónú <laughs> ọwà sílẹ̀ <laughs> tó orí ìdìgbò bèèrè sísọ rẹ̀ náà ló sọ ẹ̀nà fún ọlọ́ọ̀ náà ló fi kí ni o ló sọ rẹ̀ náà fún tí ò yẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nìyẹn àṣẹ ọlọ́run bá gbé fún ni ṣùgbọ́n ààwẹ̀ Ramadan dé láì ṣe fún ní àìdọ̀ ìrìn ní ẹ̀sán kọ́ wá sọ fún ọ wípé o gbọ́dọ̀ gba ìyẹn òṣèṣe ìtẹ́lẹ̀ kò ṣe é ṣe ìyẹn ló ibi tó bọ́ sínú lẹ́kùn wọn àmọ́ ṣàlàyé lẹ́yọ kọ̀ọ̀kan tọ́ àdáwà sọ bí wà ni ọ ìlàhí wà lè rọ̀ṣúlì kan mẹ́tẹ̀ẹ̀ta ìfọ̀ náà ni wọ́n ṣàlàyé fún wa nítorí àsìkò so náà ni àti máa dúró táwọn náà tó fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè sórí ibẹ̀ náà láwà a máa kọ̀ntínú láti wà ní iman billahi ta'ala hakaman so min al iman bi rabban wa ilahan so kí ọlọ́run bá kó fún wa ní àgbẹ̀yọ̀ so tí wọ́n bá rí orin tí ó ṣe kà nínú àwọn orin tí a ní ṣẹjọ́ orin kan tá a kọ́ ìwọ̀n tó tún máa ń wò so tí wọ́n bá wò ó yà ti àlèríkà ó wà níbẹ̀ ọ̀dàbẹ̀ eh, ní pé nísàlẹ̀ ẹ̀kẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ka oníméjì ti rẹ̀ page 7 sọmọ ya àbúdó ní ìlà ẹ̀kẹ́bẹ̀ ẹ̀ka ìbá náà page 7 lọ́wọ́ ọ̀tàlẹ̀ lọ́wọ́ òkè 130 ok wọ́n ti fi nọ́mbà síbi kan 10 ní nọ́mbà ni one ten òkè ọ̀sẹ̀ wọ́n fi nọ́mbà sínú àkànbẹ̀ orin one thirteen wọ́n fi nọ́mbà sínú ẹ̀ so orin one thirteen ní owó kí ẹlẹ́kẹrin náà. من يعبد الإله حبا وحده فسمه الزنديق حكما عده ẹnikẹ́ni àti ẹni tó bá sin ọlọ́run ọba kò wọ́n ní ṣẹ́sù ẹni tó sin ọlọ́run ó bá ń wàhádàwò tó sin ọlọ́run tó jẹ́ pé ń sin ọlọ́run tó jẹ́ pé ìfẹ́ ọdún kí pàṣẹ mìíràn tí ó tó wà fún kẹsọ́lọ́ ẹkó gbà nìyẹn من يعبد الإله حبا وحده فسمه الزنديق حكما عده من يعبد يعبد كسر المعبد من يعبد الإله ẹnikẹ́ni tí bá ń sin Allah uban wahdahu ṣẹ́gbẹ́ ìfẹ́ nìkan òun náà ni ó òun nífẹ̀ẹ́ Ọlọ́run nìkan sọ ìfẹ́ nìkan ni ó fi ń sọ pé kílẹ̀ olóbi ń sùn olóhùn ò ní ìdí oore ọlọ́run àwọn sùfíà àwọn ṣe bẹ́ẹ̀ àwọn tẹ́jẹ́ àwọn yẹ̀wú àwọn ọ̀nà sọ àwọn òtí ẹ̀sìn lọ́wọ́ ìfẹ́ nìkan làwọn gbé dání ju wọn náà pàtàmì ní zindik ẹ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní zindik olùbẹ́ ẹ̀sìn jẹ́ so ó dàwó okuman kà sí ìdájọ́ tó fún pé zindik olùbẹ̀sìn jẹ́ ni ọ́ o wọ́n tó ń ṣe báyìí tó olóhùn jọ́sìn tó wá ní ìfẹ́ nìkan òjọ́sìn nítorí àrọ̀já wàlkọ́ù pẹ̀lú fẹ́ náà والخوف إفراد حروري يعد ومرجع من بالرجاء قد عبد والخوف إفراد ẹgbẹ́ ìbẹ̀rù nìkan ló fi sin ọlọ́run ọba àròrí yìí ni ó dàbí àwọn akọwárìjì ní ìbẹ̀rù nìkan ló fi sin lọ́run so ó mú bẹ̀rù ó wá jẹ́ pé ṣùlọ́n ìbẹ̀rù ló wá gbé lórí so gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa ìbẹ̀rù yẹn òun náà ni ìbẹ̀rù ti pọ̀ jù tó bá ti wá rí yẹn bá yóò máa pé kó máa pè yẹn kéfè rí kódà ó lè mọ́ bá kò tí ẹni fẹ́ni kan ṣe gan ìfọ̀rọ̀dà àròrí yìí ni ọjọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àfọwárí lára ìpìlẹ̀ sí wọn ni so yóò hádù àròrí yẹn ẹ̀fọ́ jẹ́ sí wọ́n máa kọ sílẹ̀ ẹ̀ṣẹ̀ àròrí náà wà múrídìí òun máa bẹ̀rọ̀ já ìkọ̀dí abàdì sọ̀múrí jíù láàkà sí àwọn tọ́ ipa kan làwọn tọ́ ẹgbẹ́ wọ́n gbà ìpé gbogbo èèyàn wà tátàrọjá ìlà wọ́n gbà ìgbé kéèyàn ọmọ dẹ́sẹ̀ kò sí wàhálà kankan bẹ̀ fún sí àti nígbàgbọ́ sọ́lọ̀ wọn bá sọ irú ẹni bẹ́ẹ̀ tó bá dọ́wà jẹ́ ike rọ̀jáwù nìkan àbíyèlé pé a àbíyèlé mo ní nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run àlìjánà nìkan so ọlọ́run ọba ò lè jẹ́ tí ó fìyà jẹ mí nìkan irú ẹni bẹ́ẹ̀ kọ́ ni mọ́ríjù ní ẹ̀ẹ́dọ́ bá ń jẹ́ sí fọ́lọ́ máa ń kọ́dé ábádàbí ìrọ̀já mọ́ríjù ẹ̀ẹ́dọ́ bá jẹ́ ipé ẹ̀ẹ́dọ́ bá jẹ́ ipé ó ń jọ́ sí fọ́lọ́ ọba pẹ̀lú ìrọ̀já yóò jẹ́ mọ́ríjù irú ẹni bẹ́ẹ̀ mọ́ríjù òun náà ni wọ́n ni wà yóò hádùn lè kọ́ fún ìfọ̀rọ̀ ọ̀dá wọ́n kọ́nsídà ìbẹ̀rù nìkan ẹni bá gbé bẹ̀rù nìkan ní fi ń jọ́sìn fọ́lọ́run ẹgbẹ́ ẹgbẹ́ àfàwọ́ àròrí jù so eh, huwa àrùnríjùn torí lábùsùn wọn bí àwọn fi kí a fẹ́ ṣe rọ́bù sí ṣùgbọ́n tí bí òun rọrùn mọ̀nà máa ń kọ́dé hábàdà bẹ̀rẹ̀ rọ̀já í mọ̀rìjì ẹ̀dọ́ wáyé pé pẹ̀lú rọ̀já ló fi ń ṣèjọsìn yóò máa jẹ́ mọ̀rìjì ó náà Èyí ni abalẹ̀ lẹ́ẹ̀kẹta, òun náà ni ìtẹ̀lé tọ́lọ́run ọba àti sọ̀rẹ́ndà fọ́lọ́run àti lè fún wa náà. Wà mú tó tọ́ àtanyanya kò gbọ́dọ̀ má sí tọ́ à kò gbọ́dọ̀ má sí rárá tanyanya ló gbọ́dọ̀ wà wà tẹ̀sílìlì bẹ́ẹ̀ náà ni mú ti lákùn tẹ̀sílìlì kò gbọ́dọ̀ má sí tẹ̀sílìlì tanyanya ni mo ní fọ́lọ́hun mú ti lákùn tọ́ à lọ́gbọ́dọ̀ ni mú ti lákùn tẹ̀sílìlì lọ́gbọ́dọ̀ lé kí ni lọ́gbọ́dọ̀ ni tanyanya kulu tọ́ à wà kúlù tẹ̀sìlì ọba ọlọ́rẹ́ gíní ọ ọ̀nàgbọ́dọ̀ ma a rídọ́ lílá ma a kúlù rídọ́ lílá gbogbo ẹ̀ gbọ́dọ̀ pé tanyanya ni sọ ìbáadà ni bójú ayẹ́ gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ pé tanyanya lílá fọ́lọ́mọba àbùnàmọ́jẹ́ fọ́lọ́mọ tó kẹ́lí so ok anabi ló bẹ́ẹ̀ anabi ló wọ́n wàlìyẹ̀tì ni anabi tó jọ mọ òru kan lè láì wàlìyẹ̀tì lè láì wà rọ̀sùlù torí orí wọ́n ni lè láì wàlìyẹ̀tì so ati kí o anabi tó jẹ́ kí ni o ẹni tó jẹ́ ọmọ òru kan àrọ̀sùlù ẹ̀ kó sọ sí ilẹ̀ mo ti fi yẹ̀tì ni ẹ̀dínkù kí ni o àrọ̀sùlù so clear so anibi náà títọ́ lọ́wọ́ bá àtòjíṣẹ́ ẹgbẹ́ anabi níbi tí wọ́n bí ìjọba òru kan ó sọkọ́lọ̀ kó fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ gbàgbọ́ kọ́ ju sọ́lá fàní kọ́lọ́ jẹ́ wúlò fún wa ṣùgbọ́n kọ́lọ́ ọ̀bẹ̀ àmì ṣọ́lá láìlà ìlà kan aspect lóka wà á tún ní ilẹ̀ yìí. àwọn tá a bá ní ìbéèrè àwọn obìnrin kí àwọn obìnrin kí wọ́n kọ ìbéèrè wọn ránṣẹ́. Naam. Naam. Ọba tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n káàdì ìgbà nọmba one, nọmba one, nọmba two, nọmba three, nọmba four, Abọ́ǹkà, nọmba five, Abúlùsẹ́mà, nọmba six, Ìfàm, nọmba seven, Afáradàm. Káwọn obìnrin kọ ìbéèrè wọn jẹ kí a máa tẹ́sí wájú káàdì máa sọ̀rọ̀ tó mú gbòǹgbòǹ yìí dàgbà. So, àwọn béèrè ti mọ̀ ní ọ̀pọ̀ aláwọ̀kọ́ nínú ẹ̀ náà ni ṣé ó pọn dandan nípa àdúrà rẹ̀ ṣé ó pọn dandan kí ara tó tẹ̀síìbù àwọn àdúrà tó gẹ́gẹ́ bí ìwà ní ṣùgbọ́n sí ara ṣe ìyá ìlú wa àyàfẹ́ báwọn ìlúgbà ní àbí ilé alẹ́ ìfọ̀làwá tí gẹ́gẹ́ bọ́ èso sí inú mùsùlùmí fẹ́sìn mùsùlùmí náà ìgbọ̀dọ̀ àbí àlè àlè dárúgbà èyí tó sọ sí ẹ̀gbọ́n. lẹ́lẹ̀ náà ní pé táìmù wo ló dáa jù kí a ṣe ṣàwọn àlùmọ́tà tí lẹ́yìn ápùn àti lẹ́yìn tó bèèrè ẹlẹ́kẹta òun náà ni pé ṣé èèyàn lè ṣe àwọn àtúntàbù ìyàtọ̀ sí ààyè tí ààyè tí ó wà tó wà tí tánà bí fi lélẹ̀ lóde pé ká máa ṣe for example bóyá àdúrà tó máa ń ṣe ìwà ìwà ìwà ìwà

ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀kíhùlẹ̀ àdìgáàlù kò kí ṣe nǹkan tí ó wá látọ̀dọ̀ àwọn tí wọ́n ṣáájú lọ kò sí ẹ̀rí kankan lórí tẹ̀kíhùlẹ̀ àdìgáàlù ààrí pé àdìgáàlù ni wọ́n á kójọ ànábì máa ń ṣe léyìí ànábì máa ń ṣe léyìí ànábì máa ń ṣe léyìí wọ́n tó bó ti rọ̀ wọ́n lọ́rùn ni kò kí ṣe pé bẹ́yà àwọn tó wá jẹ́ àṣáájú lọ kádùn á rí pé bẹ́yà ìkànnì àwọn sára tó bá fẹ́ ṣe àṣíkàrù yóò kọ́kọ́ ṣe lé ìkó tó ṣe lé ìkó tó ṣe lé kò sí tó wọ́n tó tó bá rọ̀yàn lọ́rùn kó tó tí ò bá rọ̀yàn lọ́rùn tó bá pé ó fẹ́ ka bó bá ti rọ̀rùn kó tó dandan kọ́ ni kó ka gbogbo ẹ̀ pé àwọn ló bẹ̀rẹ̀ láti bí ìdé bíbí ìwọ́n dé ẹ̀gbọ́dọ̀ kà ní rárá ó lè ka díẹ̀ bẹ́ẹ̀ kódà ó lè wò pé àwọn kan súnmọ́ra àwọn ń bẹ̀ tẹ́yìn bá jẹ́ onímímọ̀ pẹ̀lú eléyìí ti gbélé yìí eléyìí ti gbélé yìí ó lè yọ àwọn ẹlọ́tọ̀ tí ẹ̀ tí wọ́n yẹ pé ní ọ̀rọ̀ àmọ́ sí tó pílẹ̀ sí bàbá yìí kò sí nǹkan kan tó sọ yí pé kàn sí àsìkáàrù yìí ní tó nínú àdìsí kò sí gbé ẹ mọ́tò sínú kíní kan tó àwọn àfáàtò bàbá pé nìkan tí wọ́n rí tí wọ́n rí mi sí wọ́n tó fi kù tó bí ẹ̀ṣẹ́ gẹ́lẹ́ ní ẹlẹ́ẹ̀kejì táìmù tó dáa jù kí yíò ṣe àbùká àwọn àfá ọ̀rọ̀ tó pọ̀ ni wọ́n sọ ṣùgbọ́n kúrà ní òun ti yanjú ẹ̀ ní kọ́bílì tó lóore ṣàmsì wà ní kọ́bílì kí ọ wà ní kọ́bílì kúrò tó wà ní kúrà ní òun náà ládẹ̀ fi máa ṣe ẹ̀rí gbogbo ọ̀táwọn àfá wa ń sọ òun náà ni pé tálùfájárì bá ti yọ láàárọ̀ ká tó kí máa ṣùgbà láti lẹ́tọ̀ọ́ ká ṣàṣkárù wa ó bá ti rọ̀ lọ́rùn tó rùn ó fi yọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé tá a bá ti kí àṣírí tán kó tó di wípé mágíríbì ó wọlé oníkàṣe àṣkárù wa gbogbo àsìkò tó wá kù pátá yányán àlèṣe kọ̀dọ̀ wù àṣkárù wa nílẹ̀ yìí náà ẹlẹ́kẹta eh, ẹni gbogbo àdúrà tó wà dáǹsì yẹn kò sí ètò ìròlè sí ní outside àdúrà yẹn ti fìdí múlẹ̀ nú ẹ̀sìn yẹn o lè dá sí tó bá nídìí ẹni kankan nínú rẹ̀ tó ẹkùn yẹn kàfẹ́ sí ẹ̀yẹn lè fi sàdúrà so kò sí nǹkan tí ó burú rí rẹ̀ rárá bẹ́ẹ̀ ní bùkátà kan náà tó dẹ̀ ní nǹkan tó ṣe pẹ̀lú ẹ̀ àbí nǹkan fẹ́ kan kankan tó ní nǹkan pọ̀ sí nǹkan tó ń fẹ́ ẹ̀ràn wọn ṣe ẹ̀yìn tẹ̀lé yí sígà ẹgbẹ́ yẹn bá pọ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ sọ́wọ́lá wa lọ. ìbéèrè ẹ̀rẹ́ kẹ̀mí ní ìlọ́wọ́ afẹ́ ẹ̀sọ́ bá wà ní ọ̀sán ṣé afẹ́ àjọ ẹ̀sẹ̀ ti dáhùn pàṣẹ ẹ̀rọ ó tó kí àwọn àkàrà kúrò àtẹ̀lẹ̀ ìbéèrè sí ìbéèrè tẹ béèrè tí ò yá àwọn èèyàn náà ní pé bó o bá ti ráàyè mọ́ òun ló ti ṣe bó o bá ti ráàyè mọ́ nìkan ọ̀sùn pé tó bá yẹ pé àwùzàfẹ́ẹ̀nì àti kúlúwà láàrin ẹ̀bá lè ṣe àti àtòkò ṣe kò ṣe ó máa dá àyè tó kéré jù náà nìyẹn ẹgbẹ́ ní gbogbo orun kọ̀ọ̀kan gan wọn tó ní kéèyàn tó máa ṣe tí àbá lè máa gbìyànjú àti èèyàn ò yẹ kó pẹ́ èèyàn tí àbá ń lọ sí ìkàgán ẹni so tó bá ti ṣe nǹkan kan nínú àskáp ó ti mú àmúrù yẹn ṣe tó bá ti lè ṣe nǹkan kan báyìí tó ní láàyè láàyè láàyè anta subhanaka inni kuntu minaz zalimin ẹyọ kan tó bá àti láàyè ní ẹgbẹ́ àskáp lè ṣe tó bá ní níyà nìkan lókùn

ẹ̀yìn ìbéèrè yìí kò yẹ kẹ́ tún wá béèrè ẹ̀ ní kò yẹ kẹ́ tún wá béèrè ẹ̀ ní ṣùgbọ́n àtàlàyé náà ti béèrè náà jù ní al-iman al wa mutla kò ní iman wọ́n náà pé iman tó wà pè ní pípé òun ni kàmáàlù ní iman mutla kò ní iman al-iman kí ni al kò ní pé èèyàn sáà ti ẹ̀mí kí ni o iman táwọn afáàmọ́ lò ní sọ̀rọ̀ àti fún wa pé ní wọ́n ti máa ń lò náà nìyẹn kí wọ́n pípé ìmánì lóbi jẹ́ pé àìyọ́yàn nù ẹ̀sìn nígbàdá bá ti bó kí ni ọ ìmánì àlùmọ́tìláàkì ẹ̀dùgẹ́ nìkan ìmánì tó ti jẹ́ mọ́tìláàkì ń bẹ lọ́dọ̀ ẹ̀ ó sì ní ìmánì ó jẹ́ lẹ́sẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ó ṣe gírí kan so tọ́ à tó sì jẹ́ mọ́tìláàkì ọjọ́ gíní ó sì wà lọ́dọ̀ rẹ̀ kò ní ni tó kílẹ̀ nìkan ṣùgbọ́n àwọn ilé ọ̀sán máa fi tọ́ àyẹ́ gbọ́dọ̀ jẹ́ kí ni ó tẹ̀sílímù gbọ́dọ̀ jẹ́ kí ni o pípé rídọ̀ gbọ́dọ̀ jẹ́ kí ni o pípé wọ́n dùn mọ́ àyàn wà very very important sílẹ̀ kó mọ̀ jẹ́ wípé yóò jẹ́ kí ni o dèdè kù tọ́wọ́lá di dínkù ìrìn kò ní ẹ̀sìn so naam ara ẹ̀wọ̀n bí a sábà lè ṣe bá táàmù nínú mọ́tílákùn ìmán àti ìmán ó ti di táàmù lọ́dọ̀ àwọn nínú àkídà báwọn afárá alákídà ti mọ́tíláàkù gínà wá sí ní sífà mọ́sùn wọ́n lè fi mọ́dọ́fà mọ́dọ́fà tó wà náà sẹ̀sìn tó ti lè ti táàmù lọ́dọ̀ tí wọ́n wọ́n ti fún lọ́dọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀dí ẹni sí máa wọ́n lọ pé lọ́dọ̀ àwọn tó bá jẹ́ àlùsọ́ọ̀tù wọn ni kí ni o àlè ìmánu mọ́tíláàkù lọ́wọ́ lọ́dọ̀ àti àwọn jẹ́ mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí ó ní kí o alam nam ó wá ní òun ní ẹ̀rí wípé wípé mo ti gbàgbó ti sọ ọ̀rọ̀ yẹn wá ó ní pé Umaru ó ní pé ọmọ Umaru àbí ọmọ ẹbínú abúlé ẹbínú Umaru àwọn olórí ẹnìkan tó ní pé ó ń ṣe ní ẹwà pé ọmọ bá dẹni ká wá sí ọmọ òun kàn sí wá ní pé ọlẹ́jọ́ pé òun ní báyìí sọ̀rọ̀ mọ́ láíláí ikú òun náà lẹ́rìí pé mo tó sọ̀rọ̀ yẹn lórí bẹ́ẹ̀. náà kò lẹ́rìí <laughs> kò lẹ́rìí rárá so ẹni ẹ ọ̀rọ̀ ńgbà ní tí ẹ bá sọ̀rọ̀ òun lè má gbọ́rọ̀ yẹn ló jẹ́ pé nǹkan máa yàtọ̀ lórí àwọn nǹkan gbà mí nígbà náà lọ́wọ́ pé mi ò rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ mà láéláé lórí ìkíni ó lè lóyọ́ lórí nǹkan kan kò tí ẹni sọ mùsùlùmí lẹ́jọ́ sọ yìí àwọn aṣọ abápẹ́ra àwọn báyìí fẹ́ẹ́ náà pé nítorí nígbà náà pé yẹn kéfèé lọ́gẹ́dẹ́ gẹ̀fẹ̀rí ìkí àádùn ẹ̀ lásán ni kò tí ẹni sí báyìí alẹ́ ìjà láàrin Usman àti abuzar kò tí ẹni sí ẹ̀ sóò àwọn kẹfà ń kò ní túmọ̀ ara ìkí àádùn bẹ́ẹ̀ mo ti sọ́rí nígbà tí kíní mo ti nínú kíní sọ fún wa wípé kó sọ wípé ní ẹnìkan báyìí kò yẹ ní ẹ kó di náà ó yọ kó kò yọ́pò di kèfèrè ẹlẹ́bí àtẹ́gbàgàdì rọ́rọ̀ kan ìtì hádù tí ẹ ló ṣe ó yẹ láàrin àwọn sọ̀hábà ìjáfẹ́ láàrin ọbẹ̀ kò sí ẹni sí náà ìtì hádù olóre kí ni ọ àìmọye ẹ̀rí ló wà tó jẹ́ ipé tó ṣẹ láàrin àwọn sọ̀hábà lọ́pẹ́ ètò torí àní wàlíyù ọlọ́nkan àti wàlíyù ọlọ́nkan pé àwọn sọ abá wàlíyù lẹ́yìn wàlíyù ẹni kejì wọ́n lè pẹ́ra wọn ní kéfèrè tí ó lẹ́ ní gàgà tó túmọ̀ sí pé kí ni ó ìṣe hàdì àwọn tó mọ̀ ń kàtí àìlò míwà tẹ́gbé ìbẹ̀ nígbà ní ó kàn kàtí àìlò ọ̀kéwú ni ìmọ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ ó mọ̀ kọ̀tú èèyàn yìí pé ìmọ̀ ẹlòmíràn náà kọ́ pé ìmọ̀ tó bá ní jẹ́ tó le gan tó le ó rí sáàmà kí o lọ ó pé o rọ kò sí ni wà rọ bó jẹ́ kó lé tó àtọ́bá kó jù kí o lókù àbọ́n kàtí àlàsàn àbọ́n gbọ́ wá sí tó ń gbọ́ta àwọn tó lè uh, ma tó bá ń lọ ọ̀rọ̀ kò sí tó ní kọ ọmọ rọ tó gbé tó sọ yẹn àwọn afọ́ọ̀tún padà ṣàlàyé ẹ̀ wípé iṣẹ́ àádùn ló ṣe ẹni ọ̀sán bó ti kọjú kẹfẹ́ rí nítorí ẹ̀sọ́ ìwọ́n lè ní pé bóyá àwọn kẹsàn kí bẹ́yà tó sọ ní pé mi ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa láìláì lábàlá ilé yìí tí wọ́n máa ti ẹ̀rọ máa ti àbá ní ẹ̀kọ́ nípa ọ̀pọ̀ ní ẹ̀tọ́ rẹ̀ tọ́lọ́ ní kó ṣe mú sí kò ní ṣe fún ní ṣe fún náà kò tí èdè sìnrà ẹ̀ tó kọ́ pé lábùsù wà nù kùránì àwọn ìkaná ṣe gbogbo àwọn kọ̀wárì jù tá sọ yìí kí ni bólóhùn tí wọ́n lò òun náà ní pé lápùsù lè wá gẹ́gbà mí yìí pé ẹni yọ́ ma wà nínú iná yóò bẹ̀gbẹ̀rẹ̀ nínú náà ni ah, alùsùn sọ pé kò lè wà nínú náà gbẹ̀gbẹ̀rẹ̀ láíláì àwọn kọ̀ yádà pẹ̀lú gbogbo kọ́ọ̀lì dínà pé ọmọ bẹ̀gbẹ̀rẹ̀ nínú náà ni ẹ bá ti wọ́n náà bẹ̀gbẹ̀rẹ̀ nínú náà ni àgbẹ̀ ara kò rí bẹ́ẹ̀ ọlọ́run padà mú jáde ẹ tó bá wà lọ́kàn rẹ̀ bísíkọ́ọ̀lù sábà náà ìmá o ẹlẹ́yìn òfin ṣe kí lábala alẹ́ ayé ara ìṣù sí àwọn kọ̀wárí náà lẹ́ni ẹ̀sìn náà ní ṣùgbà nípa ọfẹ́ pé èèyàn tẹ́sí ni ó lé pé lẹ́kìnlẹ́kìtì lẹ́kẹta ọ̀rẹ́ ọmọ pé wà láì ní bọ́sọ̀ lórí ìkàtọ̀ ìlẹ́yìn kò ní kọ́ mọ́sọ̀ mímọ̀ tí ó bá rí oríṣẹ́ aláàbùrùdùn àríwá náà yọ́nù kárí kan ọ wà sílẹ̀ lẹ́ kó kàn máa jọwá jù oríṣẹ́ bẹ̀rẹ̀ ara àgbọ́yé òní òṣìṣẹ́ ni ẹ dáadáa kọ́lọ̀ kó fún alágbọ̀yọ́ Thank you wọ́n ní àbá yẹn ó ṣe ní sáì tó ṣàkóso wá fún kẹ́kẹ́sì tó ṣàwádìí ọjọ́ kan kò wá sí change lọ́wọ́ ẹ̀ ìjọba wo ni mọ́ṣáláṣí ṣàgbélà ọ̀gá lóun pẹ̀lú ìyàwó pẹ̀lú àwọn oúnjẹ èèyàn kan wá sí àdúgbò wọn ìjọba wá sáré àti wọn sáà sálámù síra wọn kíra wọn àbáyà wọn ti ń wá mọ́ṣáláṣí gan ládùúgbò yìí wá fún wọn ní five thousand nǹkan tí ó bá ká mọ́ṣáláṣí ìbáwọn fi ṣe so bí a bá ti gbé lọ́kọ̀ á ẹgbẹ́ àti ẹ̀dígbà tó ló bá wọlé lé àti àlẹ́ àti ẹ̀kọ́ máa bá ọjà lọ́ra nǹkan alẹ́ kúrò lọ́ra. máa fẹ́ bèrè pé ṣé ẹ̀kọ́ sí ẹni yẹn sọ ní ṣe ní ṣé ó jáza àbí kò jáza. ẹni tí o ti ní àlẹ́ ọ̀pẹ̀ òun máa fi àṣàjù tó wá sí òtún tó fún àpàdà tó mọ lọ́wọ́ kò sí wúṣù yẹn àsìkò owó ló dáa jù láti kí wúṣù yẹn padà àti pé báwo ló ṣe kí. kò bá ọ̀sìnkò alibáwíkì ọ̀sìn ìgbà wo ló lè kí padà náà lábìlá nǹkan ìdí ìfẹ́ béèrè ní ṣókí ìdí alákọ̀ọ́kọ́ ẹni ò sọ pé àwọn tó ṣáájú lọ bóyá nǹkan tó ṣẹlẹ̀ sí jẹ́ wá kí ò lásìkò wà yìí àhá o ni ó ń sọ ìpè ṣùgbọ́n ẹni ẹni ṣe báyìí kò yẹ kó ọ̀rọ̀ báhùn ní abala àwùjọ ṣùgbọ́n ó fẹ́ sọ pé ọlọ́run bá máa ń gbàdúrà òun ló fẹ́ fi sọ ṣùgbọ́n bí gbàdúrà báhùn òun kọ́ ni ó tún ti dàrú mọ́ra wọn báhùn pé ẹni yẹn gangan àdúrà tiẹ̀ ní wípé òun fẹ́ tí òun jẹ tí òun owó tí wọ́n fún yẹn kí ni òun òun masalasi ni ẹlẹ́gẹ̀ẹ́jì ni pé kìí ṣe àdúrà ẹgbẹ́ kó tó bèèrè kọ́ mọ́sálásí tó ní kíní kìí ṣe àdúrà gangan rẹ̀ kó lọ kó jẹ pé yóò àkọ́ mọ́sálásí yóò máa ṣàdúrà so yóò kàn máa ìwọ náà mo fẹ́ wá tí máa jẹ lọ yóò wá nǹkan tó so kò ní ìsìnkú ẹ̀sẹ̀ jókòó mọ́sálásí kó máa wọn kọ̀ ládùúrà kankan nìkìní àbí ṣùgbọ́n mo nídìí owó láàárọ̀ yìí ṣùgbọ́n ó sì fún lówó ó sì fún gbogbo tí ó sọ yẹn kò ní ìtumọ̀ kankan sí wà fẹ́ wájú kò mọ́tàlájọ́ wá ń fa àtẹ̀sùbà àwọn ṣe gbogbo ẹ̀ kò ní ìtumọ̀ kankan nínú ẹ̀sìn wà rárá ṣùgbọ́n máa tẹ́lẹ̀ ẹni máa fi sọ ọ́ ṣùgbọ́n yóò ní ìtumọ̀. ó sọ fún yọ̀kan ẹni ẹ ló wá ń sọ fáwa. sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá pé ó kọ́kọ́ yọ owó ọbẹ̀ náà pàdé láti ẹ̀ pé wọ́n dáwó yẹn padà kò sí wàhálà so bẹ́ẹ̀ kò tún ráyè lọ́bí sí mi so àti kó sọ bá ń gbà pé mo ti yọ two thousand so tí n bá lówó máa dà padà tí n bá láwọn ààbò gbogbo àwọn jẹ̀mọ́ mọ́sálásí kò sí tó burú bẹ́ẹ̀ so <laughs> bí ẹ̀ fi lọ́kùn yẹn so ọ̀rọ̀ wítìrù ó ti bẹ́ẹ̀ lórí ẹni tí ó jẹ wítìrù tó ẹgbẹ́ wítìrù nìkan nìkan kan ti wà lọ́jọ́ wípé ìyàtọ̀ wà láàrin àǹkan méjèèjì tí mo fẹ́ sọ yìí ìyàtọ̀ wà ní àárín nǹkan méjèèjì yìí ẹni tó jẹ́ wípé kò lè má jí lóru ó yàtọ̀ sẹ́ni tó ń jí lóru lẹ́ẹ̀kọ̀ọ̀kan yàtọ̀ láàrin méjèèjì òun ó ráyè ayé ní ayé ló máa ń wà bẹ́ẹ̀ ẹlòmíwà lẹ́gbẹ́ ó ráyè kò lè má jí lóru kó jí lóru ti dìse sí rẹ̀ kò lè má jí ọ̀tọ̀ lẹ́nìyàn ọ̀tọ̀ lẹ́gbẹ́ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ló máa ẹlẹ́rẹ́ ayébù kò lè má jí lóru yóò kírun yóò dẹ̀ yan wítìrì rẹ̀ tí ò bá ti rí ṣe tílẹ̀ fi máa máa lọ́wọ́ òṣọ́nà bá ní kó yan rákà méjìlá kó tó di wípé ìrun zúrí ó tẹ́ bá bá kó tó di pé zúrí ó wọlé kó yan rákà kí ni ó méjìlá so kí ẹ̀ nìyẹn ṣùgbọ́n ọ̀dẹ́ bí ẹ̀kọ̀ kan lọ́mọ ń kí o ní ìfọ̀yàn rákà méjìlá yẹn tó bá mìtẹ̀ ìfẹ́ ìbéèrè gangan wá ní wítìrì bàbá yẹ kó bá ti jí láàárọ̀ tó jẹ́ wípé alifájáre ò tí yọ òun ló lẹ́tọ́ àsìkí wítẹ̀ tí alifájáre bá ti yọ kò lẹ́tọ́ àsìkí wítẹ̀ mọ́ àyàfi mọ́síláàbù àwọn àfá àtàgbà pé ẹn tí ò bá tí ìkásùn bá àti wọn tí ìkásùn bá àti wọn ti perún wọn ti perún ẹ̀yìn wọn tí ìkásùn bá ló fi jí ó sì rí pé ibi náà fi ń dúró pé táwọn kásùn bá yẹn wọn ò tí ì wọn gbà kò lè yàn wítẹ̀ ṣùgbọ́n tó dáa jù ni pé kí fájúrù kò la wítẹ̀ rẹ̀ ṣòkòyẹ pé tí fájúrù bá fi yọ kí wọ́n gbà pé wítẹ̀ eléyìí ò ti lọ tọ̀lá lókùn tó yọ máa kí ọdẹ tọrọ àforíjì wájú ọlọ́run torí pé wọ́n gbà bí ẹ̀sùn ọ̀rọ̀ ṣíṣẹ́ sí wọ́n lọ ara Oya, oya, oya. Ìyàwó mi, ó láti gbàjìlá tó tó mú lówó mi. Bẹ́ẹ̀ náà ni owó ti bẹ̀ẹ̀ náà tí mo rí lórí tébù ilé tí mo sì ní ibẹ̀ fún mo ní láti gbà yàn ká fún mi pé máa ní owó ẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun náà ni nípa ìlú ìdàdébí pé káwọn tí wọ́n bá ka àwọn kan tó máa ka tó máa ka súrà tó ka pátá fún àwọn súrà tẹ̀lé tó àwọn kan máa ń ka kùnú jẹ́ kí wọ́n lọ sí òkú òṣùpá àwọn míì

tó fi ṣàdúrà fún ọmọ yẹn pé ẹ wáyé ní wáyé ní orílẹ̀-èdè áfíríkà wà tó lè jẹ́ àṣà àwọn mìíràn ṣẹ̀tọ́nù ọ̀jẹ́ mo wá kà ní mo wá kà bí wọ́n lọ pé àbúrò yà sọ pé ìwá yẹn fún yẹn náà lè ṣe láti máa fi wá ìṣọ̀ fún ọmọ tọ́rọ̀ yẹn bá wá rinlẹ̀ ibi rúùlù wa tó sọ yẹn tí wọ́n lè máa lo búrúkú ẹ̀ fún ọmọkùnrin kò mọ́ fáwọn ọmọ tó bá ti kọ̀ ṣé ó já sàlẹ̀. sọ yìí alákọ̀ọ́kọ́ òun náà nípa owó tí ó wà lórí tébù owó ọkọ àtìyàwó abala mẹ́ta òun ni abala tí ó pín sí abala mẹ́ta òun ni abala tí ó pín sí abala alákọ̀ọ́kọ́ òun ni pé tó bá jẹ́ pé ẹ̀yin méjèèjì ẹ ti jọ sọ láàrin ara yín tí bá kówó sí orí tébù ó tí wọn náà bá kó sórí tébù mò lè ẹ̀tọ́ ayé ni kò nídìí pé kí ni ọ ẹ ti jọ mọ̀ láàrin ara yín pé orúfù ni láàrin yín tẹ ti jọ mọ̀ pé ẹ ti jọ sọ ẹ̀tọ́ yín ni owó yín ẹ̀tọ́ tiẹ̀ náà lówó ti tiẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ wá sọ bá àwọn ọlọ́run bò ní tí máa so ẹlẹ́gẹ̀ẹ́jì ni pé tó bá yẹ pé ẹ̀ sọ ṣùgbọ́n ìṣesí ti fi hàn wípé bóyá ìfẹ́tẹ́ ẹjọ́ ní láàrin ara yín ìṣesí yẹn ti fi hàn pé olómọ́wò mi ẹ̀ẹ́dẹ́ sọ̀rọ̀ onídàájọ́ pé ọkọ mi lómọ́wò mi ẹ̀gbádẹ́ jù méjì náà lọ́mọ́ ẹ̀ẹ́dẹ́ sọ̀rọ̀ mi jọ sọ̀rọ̀ láàrin ara yín kò sẹ́sẹ̀ kankan níbẹ̀ lọ́bàdí ẹlẹ́ẹ̀kẹta wá ní ẹ̀fẹ́ wà ń bẹ̀ ọ ọkọ ya ahụ. so ìyàwó ni mú ti sọ́wárí pé ó máa ń ya òun dáadáa kìí fún òun ní nǹkan tí ó tó òun náà fún àwọn ọmọ ó sì lówó lọ́wọ́ yóò wá kó sórí tébù kọ́ máa mọyì tí ó tó náà so náà tó bá kó sápò aṣọ náà ó lè mú bẹ́ẹ̀ so gbogbo bàbá rẹ̀ kò sójú ẹ̀mọ̀ pé so tó bá ẹgbẹ́ tó tún wá mọ̀ wípé kìí dẹ́ mọ́ pé owó tó wà lápò aṣọ òun náà nìkan tẹ̀tẹ̀lẹ̀ ó lè mú bàdàgbé pé ọkọ yẹn máa tún jẹ pé yóò máa bínú pẹ̀lú kó mówó yẹn so kọ́ máa wo bí ó ti máa mú nítorí ìdìmọ̀ ẹ̀ fún bàbí pé so àbíkọ́ máa sọ pé èmi ò máa mú nínú owó yín o kún owó táyọ káwọn láti ká lè so kẹlìmọ̀ olóòkùnjẹ́ mọ̀ <laughs> bí ó ti máa fi owó rẹ̀ so bí ẹ ti gẹ́nu ẹ̀tọ́ ní láàrin ara yín kó kàn má di wàhálà tó bá ti fẹ́ di wàhálà pé ọkọ ti fẹ́ sọ pé nígbà kó bẹ̀rẹ̀ ó ṣe sùúrù fún kó gbàgbé ọlọ́run bá lọ́ba tó lè fún òun ẹ̀tọ́ ọ̀hún dáadáa ní pípé náà ẹlẹ́ẹ̀kejì ó náà nípa kùnúùtù pé ìgbàwó lálẹ́ kan àwọn afẹ́ àmọ́ sọ pé kùnú jẹ́ nílẹ̀ kìlá torí pé kìlá fún wa bẹ̀ kí a kà alẹ́kà ká tó rùkú alẹ́lẹ́kà ní after rùkú ẹ̀rẹ̀ pé àwọn ká tó pín lọ́tọ̀ wípé èyí tó bá jẹ́ pé wàhálà kan ló ṣẹlẹ̀ ká kà bí fọ́ rùkú èyí tó bá jẹ́ wípé ìrọ̀rùn wà kan bí dámọ́kà níbi wítìrì yẹn káka ní kíni o after òkú so kò jẹ́ dáka nínú méjèèjì tí ó ti kíni o tí ó dá ṣùgbọ́n gbà pé tó wà ní after òkú ó jẹ́ tó jẹ́ general tó pé kò ní tu ṣubú yìí tó máa sábà jẹ́ pé torí nàwáàzì ló fi ń ṣẹlẹ̀ òun asopọ̀ mọ̀ pé nǹkan kan ló ṣẹlẹ̀ tó burú tó lágbára tí a fi ní pé kí ni o tí a máa ṣe kùnúùtù pẹ̀lú ẹ̀ tẹ́gbẹ̀rẹ̀ tó bá ṣẹlẹ̀ báyé pé a ṣe tó lágbára tó ń pè lábí ṣe kùnúùtù àti ṣe before so tó wáyé pé a kàn ṣe kùnúùtù àti máa ń ṣe ní wítìrì àbí tọrọ àdúrà yẹn ká ṣe ní after ṣùgbọ́n máa dá líka àyẹn ṣe ní before àdéyẹn ṣe ní after so kò sí ìgbà tí ó burú bẹ́ẹ̀ wallahu alam naam àdúrà ní kùrán kò sádùá àlegbé wá síta àdẹ̀ lè yí ìdọ̀mí rẹ̀ padà ṣùgbọ́n àgbọ́dọ̀ rẹ̀ mọ̀ pé àgbọ́dọ̀ gbà pé Kùránì mi àǹkà àti ká ló gbólóhùn aláhùnmá síbẹ̀ so gbàtí tó ẹbí sọ pé aláhùnmá lè má sí nínú ọ̀rọ̀ yẹn aláhùnmá ìwọ ọlọ́run so ó yàtọ̀ sí gbólóhùn aláhùnmá tó wà ní ibi àáyà kan níbẹ̀ so èdè tó bá ti fẹ́ pé ìwé rọ́bà ńlọ́wọ́ àti pẹ́pẹ́ aláhùnmá rọ́bà náà ẹni tí ọkọ̀ ní pé èèyàn ka Kùránì ìyàdẹ́ lè yí so ìbéèrè alákọ̀ọ́kọ́ omi tí wọ́n fi álọ́mù sí wọ́n tí wọ́n lè fi ṣàlùwàlà bẹ́ẹ̀ ni álọ́mù nǹkan tó mọ́ ni wọ́n dẹ̀ tún lò kí tí omi ó lè bá mọ́ dáadáa so tí omi bá ti dàpọ̀ mọ́ nǹkan tí ó mọ́ tí nǹkan yóò jẹ́ pé ó ti yí omi yẹn padà tó jẹ́ pé ó ti wá di pé omi tíì sọ̀rọ̀ omi bẹ́ẹ̀ tó sì ń jẹ́ omi taari àwòrán rẹ̀ àlejò láti fi ṣe àlùwà wọ́n láwọn ó ní ara alẹ́ ànàbí ara alẹ́ ànàbí ọ̀nà ni àwọn tó jẹ́ ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú rẹ̀ àti àwọn ẹ̀bànú abdulmutalib so àwọn tí wọ́n jẹ́ ẹ̀bànú àwọn ọ̀sẹ̀bànú ashinafi náà àwọn ilé àwọn náà jẹ́ ara lè ànàbí torí pé kí ni o àwọn kan wà ìgbà tí nǹkan sí ànàbí wọ́n wà pẹ̀lú ànàbí nínú ìdíta ní àṣẹ ìbò so wọ́n wà pẹ̀lú gbàdájítẹ̀ má ànàbí àní gbogbo àwọn ẹ̀yà àníbáwọn àwọn tó sọpọ́tì ànàbí àníbáwọn sí má gbogbo àwọn tó wà pẹ̀lú ànàbí yẹn so wọ́n kà wọ́n sí pẹ̀lú ara lé ànàbí òkú tí wàhálà kankan bẹ ju pé àwọn tẹ́jà wọn ṣí àbẹ́ ẹgbẹ́rin ni wọ́n máa ń kọjá àlà lórí ìjẹ́ ara alẹ́ ànàbì ànàbì sọ pé ká ṣe dáadáa sí àwọn ará alẹ́ òun àwọn tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n sọ àwọn ṣé àkọjá àlà àwọn tí ò jẹ́ mùsùlùmí wọ́n tún gbé wọn wá síbẹ̀ so wọ́n tẹ̀tún kọjá àlà láti jẹ́ pé òun gẹ́gẹ́ lẹ̀sìn òun á gbé ní nàbà wà nínú ẹ̀sìn tó yẹ pé dẹ̀ bẹ́ẹ̀ rárá so kọ́lọ̀ bá kó fún Thank you.

bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rẹ́ náà yẹ kí wọ́n akẹ́kọ̀ọ́ náà ni wọ́n akẹ́kọ̀ọ́ ń sọ̀rọ̀ náà lòdì sí ẹ̀sùn ìṣòro náà tàbí ìṣòro àtàkùn wa tó ti fi ṣe ẹ pé ìjọ sọ̀rọ̀ náà bá yóò kún wa lọ́wọ́ wẹ́ nǹkan tí èmi lè ṣàlàyé níwọ̀n àbá náà ní ike kò lè má síbẹ̀ ìyẹn lè ọmọ jẹ tí ayé òfin ìparẹ́ ìyẹn lè ọmọ jẹ mo máa ń ṣàlàyé fún wa ẹ̀kọ́ tí ìgbà ní ṣe alukọ̀ bíi alukọ̀ tí a ń ṣe nítorí ẹ̀kọ́ náà fi ṣe káwọn ò lè ní ẹ̀kọ́ lórí àwọn kàtà kí wọ́n mà òní ìwọ̀n bá táwọn náà mà òun náà ni àwọn náà ń display tán ṣàlàyé fún àwọn èèyàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń lùsì nǹkan tó pọ̀ ní àwùjọ ẹ̀ẹ́dẹ̀ nímọ̀ ẹlòmí ò lè mọ̀ tó ń lè padà wà tó bá di ọ̀la àbígbà ní ìwà pé ọ̀rọ̀ yìí ó máa nídi ẹ̀gbà mi tó bá ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ràn ọ́ lọ́wọ́ tẹ̀sílì mo lè mọ́mọ́ nǹkan tẹ́ bẹ́ẹ̀ wọ́kẹ̀lẹ̀ ogun mẹ́ọ́ salamon àbóṣe kìíní kan so kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nígbà tí o bá ń rí wọn ìmọ̀ èèyàn máa ń rí díẹ̀ so a wá síbí láti jẹ́ pé pàtàkì àwọn tá a jóbìnrin náà tó bá tó di program tó bá ń bọ̀ tí a bá ti wà láàrin ọ̀rọ̀ tàbí páwọn yóò ti dé dáadáa wípé ìsìn àwọn yóò ti lọlé á pàwọn èèyàn lákèésì pàtàkì jùlọ àwọn obìnrin ó máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin dáadáa ara problem tá a ní láwùjọ wa lónìí ni àwọn èèyàn gbọ́ wá sí ibẹ̀ tó wá sí ìwúlò fún wa wọ́n kàn mọ̀ pé àdìpé lágbájá ń tètè àlè sọ pé lágbájá báyìí àlè sọ pé kìnnìkan báyìí àlè sèyàn kan báyìí so àwọn èèyàn ẹrù kí ya ìmáni wà ní dẹ̀ sí ìmáni so kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá ká ní pé àwọn kíní ìdígbà tá ń kẹ́kọ̀ọ́ nílé kí yìí a mọ̀ mọ̀ wọn dáadáa gbogbo ń ká ìfà tá sọ a mọ̀ mọ̀ nípa àwọn nínú ẹ̀sìn wa yìí tó yẹ kí àwọn kíní òye wa dáadáa náà tó bá débì kan ó fi sọ̀rọ̀ tó bá ipò bá mọ̀ dáadáa tó bá tó débẹ̀ nígbà tí wọ́n bá ń kọ

so àfihẹ́lẹ̀ o ti múra èyàn ní nke kankan lẹ nínú ẹ̀kọ́ tí èyàn kọ kéyàn fi lẹ̀ kó mọ́ gbọ́yé tààkátà àyàn máa ń ṣe ni ó gbọ́dọ̀ fi kankan lẹ nínú ẹ̀kọ́ àwọn tá à àti pé a ah, ò lè rí láyé kí n àti tó bá tán ni so ìkọ̀wé ni àwọn tó bá mi ọmọ tún kó náà ni yẹ kó ká kí kí n sọ pé èmi náà tó báyìí tó so kí wá ní wọ́tọ̀ ẹ̀sìn abẹ́rẹ̀ tó ti mọ̀ so ọ̀pọ̀lọpọ̀ wa dá ìdí ọmọ kékeré àárí àǹfààní àbáàtà wà nílé ẹ̀kọ́ ara àǹfààní àǹfààní ẹ̀mẹ́jẹ ká sílò gbadaba dàgbàlagbà tán á lù sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ á ti ní sẹ́ kò ní ṣe bá má kò ní ṣe bá má bìkọ́ ní sábà ìpínlẹ̀ rìkọ́dù gbogbo tí kò ṣeé ṣe yóò sùn wọ́n lẹ́gbọ́ tí wọ́n lẹ́ẹ̀kọ́ tí wọ́n tí wọ́n tí wọ́n ẹ̀mí nìkan ló mọ̀ lọ́wọ́ pé ó kàn mà lá ní pẹ̀lú pé ó fara balẹ̀ òun gbọ́ wà sí i ó dẹ̀ máa yí ọ dáadáa ó wọ́n yà tán ra wa jẹ ẹjẹ́ àmọ̀ nǹkan tí à ń ṣe ká ṣe ẹ̀kọ́ tó yẹ ká mà òní ká mà kódà kan ẹgbọ́n mọ̀yẹ̀ pé wá sí gan wá sí àwàdà táwọn èèyàn kan ṣe wá sí kí nìkan dáhùn yàn ṣe ó ní àtún àmà kàṣí lórí fóònù ẹgbẹ́ kan wá sí àwàdà tẹ́lómi ṣe ẹgbẹ́ kan wá lórí fóònù ìwọ́n tó ń mọ̀ ó lè kàn fi gángan ṣàwàdà kékeré oṣù mọ́kéde ní ọ́fíìsì àwàdà nìyẹn ìmọ̀ yẹn gángan ló tẹ̀pẹ̀lẹ̀ mọ́ pé bóòlù ti fẹ́ ní bóòlù ti fẹ́ lékún pẹ̀lú ẹ̀ kí wọ́n náà wúlò fún àwùjọ kó wúlò fún ara rẹ̀ ó ẹjẹ́ gbìyànjú ọlọ́ba kùn wá lọ́wọ́ á tún fún wa lákèésì tó bá di next program ọmọ tẹ̀lẹ́ ọ̀dọ́ ló ń dààmú àwọn ọmọ kéékèèké tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn obìnrin náà ìṣesí tí wọ́n Arsenal òun náà ní ṣùgbọ́n tí wọ́n bá ti rẹ́ni correct wọn wọ́n máa ń gbọ́

so wọ́n tí èèyàn bá tọ̀ àmójúgbó nǹkan tó wí tó bá ti fẹ́ tọ̀ tó òru mi wá òkúta mẹ́ta kó fi nu ìgbà tó bá tọ̀ tán kó rí kó nù dáadáa tí ó bá ti ń kára kó tún òkúta méjì sí so kó rí kó nù dáadáa òmà tó bá ti ṣe léyìí tó bá débi àlùwàlá kò ní ìdìkú ẹ̀ṣẹ̀ tún lọ́kọ́ lọ tábà mọ̀ màkálọ̀ wà tábà jẹ́ kí ìtọ̀ tán dáadáa lára rẹ̀ kó bẹ́ẹ̀ nígbà tó bá gbé padà sínú aṣọ ìtọ̀ tún wá lọ yí di aṣọ eléyìí ò dá ìjìyà wà fẹ́ tí máa ń ṣe báyìí sọtaba tí wá débi tí a ti fẹ́ sàlùwàlá sábà wá rántí ta kírun ìrún yẹ tá bá ti rántí padà agbọ́dọ̀ dà padà kọ́dà kọjá ní ten years látó rántí agbọ́dọ̀ dà padà torí pé a wà ní mọ́tótó ètò jẹ́ ètò ga sọkọ́lọ̀ kó fún alágbọ̀yọ̀ ṣùgbọ́n kàwé àmì ṣẹ́rọ̀lá ìlà ìlà àti àṣẹ